وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adọ́pẹ́ fún ọlọ́run ọba. alhamdulillah. ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ni olè ọpẹ́ oore tó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí èmi àti ẹ̀yìn ìsìláàmù ọlọ́njẹ́ ó wúlò fẹ́mi àti ẹ̀yìn láyé ọlọ́njẹ́ ó wúlò fún wa nínú sàárè ọlọ́njẹ́ ó wúlò fún wa ní gbangba ta àlùkìyámà tí wọ́n bá ní kí àwọn ènìyàn. kí wọ́n máa jẹ́ ẹni tí wọ́n máa lọ àlìjánná pẹ̀lú Islam ọlọ́nka ka àtẹ̀yìn náà nà ọ́. ọpẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé ọlọ́run fún wa ní ìfàyàbalẹ̀ láwùjọ ọlọ́run máa yọ bẹ́ẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta olàlàáfíà tọ́lọ́run ṣe fẹ́mi àtẹ̀yìn èmi tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ ní ìsìn àlàáfíà ló jẹ́ lédè ẹ̀yin náà tẹ wà bí àlàáfíà ló jẹ́ lédòkù ọlọ́mọ gba àlàáfíà rẹ̀ àwọn tí wọ́n wà lálàáfíà máa fún ní àlàáfíà gbogbo orin tó kù rẹ̀ ṣe àgbà ọ̀pẹ náà ẹ̀rí níjókòó wa. mò ń kí gbogbo wa látòkè tó fi délẹ̀ pé a kú kalẹ̀ mọ́kọ́ bẹ́ẹ̀ látòrí gbogbo àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n jẹ́ àáfàá mo kí gbogbo yín látòkè tó fi délẹ̀ gbogbo ẹ̀ tá a lè fojú rí pé àáfàá ni àtàtà a lè fojú rí pé àáfàá ni ọlọ́run ṣe àfàṣàn wọlé lẹ́sìn dáadáa ọlọ́run bá ti ṣe yín lórílẹ̀ ayé ẹ̀jẹ̀ tó pàtàkì níwájú ọlọ́run. ìjẹ́ pàtàkì náà ọlọ́run má gbà lára ọlọ́run jẹ́ kẹ́ náà kọ́lọ́run kọ́ka ẹ̀mí náà mọ́ lẹ́yìn wá ìgbà náà gbogbo àwọn sájà àwọn bàbá wa látọ̀kẹ́ tó gbogbo ni mo kí jókòó látàárọ̀ ọlọ́run ṣàbàṣẹ́ ilé dáadáa gbogbo tẹ́ màmá wa gbogbo ni mo ọlọ́mọṣẹ́ àbá ṣe ní ẹ̀sán dáadáa ọlọ́mọṣẹ́ àbá jẹ́ kí ẹ̀gbọ̀n yẹn ọlọ́jẹ́ kí ẹ pẹ́ fún wa ọlọ́jẹ́ kí a rí i pẹ́ gbogbo àtàwọn kù tí ọjọ́ yìí pé àwọn fẹ́ jù mí lọ àwọn tá a jọ rí bákan kan náà àti àwọn tó ṣe rí pé èmi náà tún rọra jùlọ pẹ̀lú ọjọ́ orí ọlọ́mọṣẹ́ àbáṣẹ kọ̀ọ̀kan wa ní ẹ̀sìn dáadáa kí ọlọ́mọba kó ṣe jókòó wa tí yìí kó ṣe ní èyí tí a fi rí ẹ̀san níwájú ọlọ́run ohun tí ó bà ládàá wa jẹ́ ọ̀rọ̀ méjì kí lọ́wọ́ rẹ̀ fún wa láhàúlá wàlà kúmọ́tà ìlà ìlà àwùjọ àmì. tó a kí gbogbo nursing community látòkè tó fi délẹ̀ tí wọ́n gbé program yìí kalẹ̀ wọ́n gbé kalẹ̀ nítorí pé kí wọ́n lè enlighten àwọn èèyàn láti jẹ́ kí àwọn èèyàn tún ní ìmọ̀ nípa ẹ̀sìn wọ́n tún wá gbé sínú oṣù tó jẹ́ oṣù lẹ́yìn àti máa ń gba aládá ní mọ́tíbù ní àdìgbèlé ọlọ́wọ́ bá bá san àwọn náà gbogbo àwọn tó ń ṣètò program yìí tí wọ́n dààmú tí wọ́n wàhálà tó fi di ṣíṣe ọlọ́run ṣe àbàsàn ní ẹ̀sìn. ẹ̀rí gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé tí ń bẹ ní ọwọ́ wa wọ́n ní àlùmọ̀dù tọ́pì tí a fẹ́ pera wa ní àkíyèsí sí òun náà ni wọ́n pè ní ìlànà ogún pínpín nínú Islam ìlànà ogún pínpín nínú Islam òun náà ni wọ́n fẹ́ pè wá lákíyèsí sí ó jẹ́. tọ́pìkì tí a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí tọ́pìkì kan èyí tó jẹ́ wípé ó tóbi púpọ̀ nítorí ọ̀nà ológbà tóbi òun náà ni wípé ó nídìí bí a ṣèṣirò ọ̀nà tó jẹ́ kọ́ńgbà tóbi ó nídìí pé a ṣèṣirò ìtọ́jẹ́ pé a ní láti fara balẹ̀ dáadáa nígbà tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ lọ màá ní láti débi àásèsirò tọ́jẹ́ yìí pé tá a bá sì ń fọkàn bá lọ àwa náà níwọ̀nba a lè gbọ́yé ọ̀nà tí ìsìláàmù tó gbà pín ogún a máa gbọ́yé débi pé ẹni tó bá fara balẹ̀ dáadáa yóò tiẹ̀ sì rí ìpìlẹ̀ tó jẹ́ pé nǹkan kéékèèké ni ó fún tí ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àpá sọ tá a bá ní farabalẹ̀ dáadáa torí pé ó gba sùúrù ó sì gba ìfarabalẹ̀ sọ alákọ̀ọ́kọ́ òun náà ní wípé ká mọ̀ wípé ogún pínpín kí ló ní nǹkan ṣe pẹ̀lú so ìyàtọ̀ alákú ni mo ti ìsà ó ní nǹkan ṣe pẹ̀lú ọmọ ènìyàn kan ọlọ́run sọ́dọ̀ ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ látara bẹ́ẹ̀ àwọn àfáà máa pè ní nisfulẹ̀ elmi wọ́n a máa pè ní ìdajì ìmọ̀ àwọn adigunlẹ̀ ti pè ní ìdajì ìmọ̀ wọ́n ní nítorí wípé gbogbo pàtó kù àwọn tí wọ́n tàtà alákú bil hayat wà ilmul miras yàtà alákú bil mamat ìyẹn ni wípé gbogbo ọ̀gbà tó kù ilé ayé láti máa yanjú ẹ̀ ṣùgbọ́n ìmọ̀ miras ìmọ̀ abẹ́ bí ogún ó ní nǹkan ṣe pẹ̀lú pé kẹ́kọ̀ọ́ bọ́ sí ọ̀dọ̀ ọlọ́run wọ́n nítorí ẹ̀ làbìlì máa sọ pé ó jẹ́ ìdajì ìmọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ó gbé Islam wá gẹ́gẹ́ ló ń bá sọ pé òun ṣe ànábì ní rahmatan lil alamin àánú lànábì jẹ́ fún gbogbo ayé látòkè tó fi délẹ̀ ara àánú tànábì jẹ́ ogún náà ó fi hàn torí pé kànábì ó tó dé wọ́n ti ń pín ogún kánàbí ò tó dé kódà bàánàbí tún dé wọ́n tún pín ogún ìbàánàbí tún lọ tán wọ́n tún pín ogún ṣùgbọ́n ìbàdánàbí ti wá yẹn ẹ ń bá ti jẹ́ mùsùlùmí ogún tànàbí mú wá òun lọ gbọ́dọ̀ gbìyànjú pé kí wọ́n máa wá ọ̀nà àti pín torí pé tí bá ti wọ́n náà àti pín irú ẹni bẹ́ẹ̀ ó ń wá ìyọ́nú ọlọ́run ni torí pé níparí àyà ogún ìtọ́wà ń bẹ̀ òun náà ni wípé ẹni tí ọba ti tẹ̀lé tọlọ́run ọlọ́run ó fi kó sínú iná ẹ ń bá tẹ̀lé tọlọ́run ọba ọlọ́run ọba ó fi kó sínú àlìjọ́nà yẹ́n ló jẹ́ pé àwọn alárúbáwá àwọn àfáà ṣàlàyé fún wa pé kánàbí ò tó dé lọ́dọ̀ tiwọn ẹni tí ò lè jẹ ogún obìnrin ò gbọ́dọ̀ jẹ ogún lọ́dọ̀ tiwọn wọ́n máa jẹ obìnrin mọ́ ogún ni lọ́dọ̀ tiwọn so lọ́dọ̀ tiwọn obìnrin obìnrin ò gbọ́dọ̀ ogún wọ́n jẹ obìnrin mọ́ ògùn ọmọ kéékèèké ọ̀gbọ́dọ̀ jogún ẹni tí ó lè jogún yóò ti bàrágà wọ́n gbà yí pé ẹ ń bá lè jagun òun ló lè jẹ ogún ìtìlákà ìtì wọn ló sọ fún wọn pẹpẹ ọmọ èèyàn nígbà tẹ sí òtí dé làákàyè ni wọ́n máa fi ṣe kí ni ọlọ́run àti gbé lẹ́yìn so látara bẹ́ẹ̀ ẹ̀ ń bá ti jẹ́ bó ti bàlágà tó bá jẹ́ ọmọ òkú ọlẹ́dọ̀ àti òkú ṣùgbọ́n obìnrin kò ní bẹ̀rẹ̀ náà tọ́mọ òkú ọ̀bá tí bàlágà obìnrin wí pé ẹ̀gbọ́n òkú olóye kí ni o òun ni ó gbẹ ni ó di kí ni o lóbi òkú yẹn ẹ bá ti bàlágà ló ṣe kí ni o òun wọn gbà pé òun ló lè jagun obìnrin ò sì lè jagun bẹ́ẹ̀ náà lọ́mọ kékeré òde ṣe kí ni o ìdáhùn so ogun máa ní kí ni o ogun ìdá so nílẹ̀ lárúbáwá kánàbí ò tó dé bí wọ́n ti ṣe yìí so nílẹ̀ tiwa náà ti gbogbo wa náà jọ̀nà lọ́dọ̀ tiwa àwọn bàbá wa náà wọ́n wí àṣà àfi ogun ni àyẹ̀wò làdá abẹ́ ṣe àwọn wá wò wípé ọ̀dà ogun tá a máa pín yìí ìdí igi láàmà fi pín ìyàwó téèyàn bá ti ní òun ni wọ́n ó fi pín òwú kódà kóbìnrin yẹn ó ti lọ kódà kó ti lọ kéèyàn ti kọ̀ lẹ̀ àwọn gbà mí pé tó wọ́n gbà mí pé ìdí igi àdágbé obìnrin téèyàn kọ́ wa lẹ́lẹ́ kọ̀ bá bímọ rárá wọn lò pé òun ti lọ́ọ́ tiẹ̀ lọ́ọ́ bá ti bímọ lẹ́lẹ́ ọ̀rọ̀ àbọ̀ wà lé nígbà tó kú yẹn ti kú kọ́dà kọ́ máa bí wọn wọ́n ti gbà wípé kí ni o igi kan ní òun sọ àwọn arí igi igi igi obìnrin ló fi ṣe igi kọ̀ọ̀kan tó èèyàn bá wà bí máa kí ọmọ tiẹ̀ ọ̀pọ̀ gan sọ látara pọ́nmọ́ rẹ̀ pọ̀ kò sọ pé wọ́n sọ pé ara ìta rẹ̀ fún ọ gbọ́dọ̀ pọ̀ rárá ìdí ìjọba fi kalẹ̀ mu ìsìn kọ́lọ́kọ́ bá san bàbá náà ti ṣáájú lọ kọ́ bá san lẹ́sàn-án. so bí wọ́n ti mọ bí làákàyè wọ́n ti mọ òun náà ni wọ́n ti ṣe yẹn ọlọ́run sì ní bí wọ́n léèrè ṣùgbọ́n àwọn tá a wà lẹ́lẹ̀ ọlọ́run bí àwa léèrè tá a bá ń lo ìdí ọlọ́run bí wa léèrè pẹ̀pẹ́ ìdígi otí kò lẹ́dùn ní o lónìí òbí náà làwọn tí wọ́n jẹ́ àwọn tó gbé tó kalẹ̀ olóògbé ẹjẹ́ á tún pé àwọn yẹn lákèésì tòtò ọ̀rọ̀ ogún lọ́dọ̀ wa bí ọ̀rọ̀ tó lé pọ̀ ní wọ́n lè máa lọ pé ogún ọbẹ̀ tó lè máa wò pé tí òun ní tira kóhun tó lọ báyìí sọ ọ̀dọ̀ rí pé ó tún lè ó tún lè di àwọn wàhálà kan sọ lọ́dọ̀ wa bí abẹ́ lọ́nkọ́lọ́n kó máa sọ́ dì rọrùn torí pé kò tí ì di rọrùn àwọn àbá kan ò tí ì láyà lé ní pé kí wọ́n sọ pé ẹ̀dá lọ pé ogún wọ́n bá béèrè pé bóòlù ti jẹ́ gbogbo àmọ́ yẹ táwa náà ti wà ń bẹ̀rẹ̀ àti rí àkọ́bí ọmọ rẹ pé ó ti fáìlì àdá tó ti pọ́n tó bàbá yẹn jókòó lọ báyìí ó sì rọra gbé àdá jáde kò sọ̀rọ̀ ó ní ẹ máa gbé ogún lọ tó lọ́ọ̀dà ọdẹ abẹ sọ ní abẹ èyí ó di padà mẹ ní abàtì rẹ ní pé èyí lọ́kàn tí èyí sọ ní tọ́jú ẹ̀yọ ọmọ yìí tó lọ́ra rẹ ṣùgbọ́n kàtó lọ́wọ́ ẹni pé kí lọ bẹ fún àwọn àbúrò rẹ orí pé ẹ mọ̀ wá sọ ẹ mọ̀ wá sọ. sọlá tàrà bẹ́ẹ̀ ó náà ní wípé ọ̀dọ́ wa níbí ó lé ó lé díẹ̀ ó lé pọ̀ ṣùgbọ́n a máa bẹ lọ́run sí náà tí ó fi rọ̀ ẹ̀sìn náà ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ara iṣẹ́ bẹ́ẹ̀ ká sí náà làwọn tó gbé tó ìkàlẹ̀ òun náà wọ́n ti sè yóò tún yé ìyá náà lónìí sí dáadáa wípé àṣekínní yìí àṣebó ti rí nìyí ìyá ló fi jẹ́ pé ẹni tó pé ogún òun lẹ́ni tó ní wá ìrànlọ́wọ́ ọlọ́run tó ní wá ló pè é ọlọ́run yìí dẹ̀ ṣe ọba alábòsí onílà àlàyé alámùmọ̀nì kọ́lákọ́ wọ́n wà láti ìfúkọ́ ó mọ àwọn àtọ́dá ó mọ ìtẹ́nìkọ̀ọ̀kan lẹ́tọ̀ọ́ sí tó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ó fẹ́ ká sọ̀rẹ́ńdà fún òun ká lè ba ara ìdè náà ìgbà mi wà lẹ́ pé ìtọ́nà ọba pín ayẹwo pé ah bóòlù ti jẹ́ rìn ṣùgbọ́n ní sá sọ̀rẹ́ńdà fún òun kó o lè gbà dé nù ọlọ́run jẹ́ àlè sọ̀rọ̀ ìdá fún ọlọ́run bàbá so látara bẹ́ẹ̀ nítorí pé àsìkò tó ń fún mi náà ọ̀pọ̀ ọ̀rọ̀ títí bó tiẹ̀ pọ̀ náà ọ̀rọ̀ ogun pọ̀ náà ayé láti gba pépépépépépépépépé ká lè bá a rí nǹkan kan tó wà tánjíbù mo lọ sílé. alákọ̀ọ́kọ́ táwọn àbá àkọ́kọ́ ṣàlàyé òun náà ni wípé tó kù bá ti kú báyìí kí lójúṣe wa wọ́n gbàgbé ojúṣe wa tó kù bá ti kú àkọ́kọ́ òun ni ó dàtú àtẹ̀jìnì òun ni alákọ̀ọ́kọ́ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ afẹ́sẹ̀palẹ̀mọ́ òkú ìyẹn ni pé gbogbo tá a nídìí pátá yẹn tó kú òbí wọnú sàárè òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ kó jẹ́ wípé inú owó ẹni tó kù yẹn láti mú bẹ́sì tí wọ́n nìyẹn. ṣùgbọ́n tó ọmọ kan bá sọ pé ẹ má wọrí èmi ni màá ṣe gbogbo ẹ̀ kábíyèsí. àbẹ́nìkan àbáwọn kan dìde wá nínú àwọn mùsùlùmí pé màá ṣe àbẹ́nìkan náà ẹbí tó jìnnà ó ní màá ṣe kábíyèsí. ṣùgbọ́n kì í ṣe bẹ̀rẹ̀ lórí ẹnìkan kan. gẹ́gẹ́ àbá rẹ̀ kú ọwọ́ arẹ́ra sọ ọmọ yìí òwúlò ọmọ bẹ́ẹ̀ lọ ra ọmọ bẹ́ẹ̀ lọ gbẹ́lẹ̀ ẹ̀sìn kọ́ ògbélé wà lórí. ẹ̀dá wa pé owó tẹ̀lé gẹ́gẹ́ bí ilẹ̀ kò rẹ̀ ká máa béèrè pé dúkìá tó bí ilẹ̀ ní obìnrin ibẹ̀ rẹ̀ ká ti lọ ra ilẹ̀ ká ti sanwó lẹ̀ ibẹ̀ ní ká ti ra sọ ibẹ̀ ní ká ti ṣe gbogbo ẹ̀. màtá bá wò láàyè ara wa pa abẹ́ ṣe àṣẹ pé ó kù wá ní. tó yẹ kí sì alákọ̀ọ́kọ́ nìyẹn. nǹkan àkọ́kọ́ lẹ́yìn náà tá a bá ti ṣe lẹ́yìn òtán dáàbò kú láṣìírí ìtàkù tá a máa mójútó ọ̀nà ni kọ̀dọ̀ òde ìyè ìtòkù a mójútó ni wípé abẹ́ san gbèsè tó tó jẹ gbèsè tó jẹ ẹ lórí gbèsè tọ́lọ́m ìbẹ̀rù ti bẹ̀rẹ̀ o bóyá òkú ní owó lọ́wọ́ ni ó wá yẹ kó yọ zaka zaka yẹn ti alẹ́ mọ bẹ́ẹ̀ pé zaka yẹn ti pé kó yẹ kó yọ ọjọ́ yẹn ti pé kò tí ì lọ́wọ́ náà ní sọ́dọ̀ níbo pé àbáyọ ni o pépé ó jẹ gbèsè kíní ẹ̀ ti jẹ dáná lórí àbáyọ tó wà tẹnìkan bá ń ṣe bísínẹ́sì tó jẹ́ wípé wọ́n jọ ń ta nǹkan kan náà wọ́n jọ ń ta nǹkan kan náà ọjà tí wọ́n jọ ń ta yẹn orí ẹ̀ tó ní bẹ́ẹ̀ orí ẹ̀ tẹ́lómi I separate ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọjà ibo rẹ ti pín ìwọ gbọ́dọ̀ tiẹ̀ ìwọ gbọ́dọ̀ tiẹ̀ so tó bá jẹ́ pé dúkìá àjọ pàmò èèyàn pọ̀ ẹ ti bẹ́ẹ̀ àtòwó tọ̀nà ìyá nídìí kan bí a máa ń gbọ́n gbèsè sí pé ọ̀nà ìyàwó dáhùn ìgbòdì dáhùn dáhùn sí gbèsè gbèsè tó pé lẹ́nu ọ̀nà ìyàwó sọ kò tí wàá rówó yẹn san abala kan ní nítorí jẹ ọlọ́run á sì kéde o á dà padà gbèsè ọlọ́run olólẹ́tọ̀ kéèyàn sìn sọ bí àwọn àgbèsè gbèsè tọ́lá mi òun àtọ́lá mi ọlẹ́tọ̀ hmm, kéèyàn sìn àwọn tó ń kó fún tálákà àwọn kó fún níjà àwọn tí ò fún yẹn ó lè lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ ìdá kìí hàn so àgbọ̀gbọ̀n agbọ́dọ̀ ràn lọ́wọ́ so bí gbèsè bọ́rọ̀ títí ẹ̀ òun ni ẹlẹ́ẹ̀kejì bó ti rí nìyẹn ẹlẹ́ẹ̀kẹta àánú lọ́lọ́run bá fi ṣe fókù àánú lọ́lọ́run fi ṣe fún òkú ìyẹn ni wọ́n ń pè ní ìfáàgùnìwàsíyà àlọ́ náà ti lè gbókùn ní pé tókù bá ti kú téèyàn bá ti lè kú báyìí dúkìá tó bí lẹ̀ gbèsè tiẹ̀ mọ́ gbèsè tiẹ̀ mọ́ ṣùgbọ́n náà wọ́n fẹ́ kó jẹ́ pé kódà kó ti máa rí kú lọ́ọ̀kan báyìí àbí kó má ti rí kú ó lè ṣàsọ́ọ́lẹ̀ pé tí bá kú nínú dúkìá mi ẹ bá mi yọ iye báyìí níbẹ̀ fún ẹni báyìí eléyìí wá ní májẹ̀mú méjì nínú májẹ̀mú alákọ̀ọ́kọ́ gbogbo tí ọba ní kí wọ́n bá wọn yọ pátá yẹ́nyẹ́n kò gbọ́dọ̀ kọjá sulusu yẹn lọ́pẹ́ ní one all over three lápẹ́júwe ẹnìkan kú wípé two hundred naira òun alẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti di wípé a fẹ́ lọ ṣètò bá ti sí àwa ná sixty naira ọjẹ gbèsè gbogbo lọ́jẹ àná fifty naira ọwọ́ àkùn ninety naira ṣé gbogbo àtọ́yẹ̀ lọ́bẹ̀ sọ́lẹ̀ pàtà ẹ̀yẹ kọ̀gbọ́dọ̀ kọ́ ìkọ̀gbọ́dọ̀ jẹ́ kọ̀gbọ́dọ̀ kọjá thirty naira lẹ́yìn padà ṣe ojúṣe wa tó wà lókè ń tán ìdá kan nínú ìdá mẹ́ta wẹ́wọ́ ṣe kí ni o òun lọ gbọ́dọ̀ jẹ́ torí sọ o àwa rí pé sixty naira ní kẹ́ bá ń fún àwọn èèyàn awa yọ thirty naira so ìpè sixty naira ní ká bá ń fún àwọn ni o thirty naira tẹ́gbẹ́ mẹ́ta bá ní kábẹ́lì kọ̀ọ̀kan ní twenty naira á fún wa naira bá ti fún wọn nìyẹn pé iye tí lè inú ninety náírà yẹn ẹ bá ń fún ẹnìkan ní ten naira ń bẹ̀ ten naira lápò tí a níyọ thirty naira tówó yẹn ọba ti tó one over three kò sí wàhálà ṣùgbọ́n bá ti ju kí ni lọ one over three lọ one over three láyọ̀ á wà pé ní àárín àwọn tó ń sá fún gbogbo eléyìí ó yé dáadáa abala kan níbẹ̀ èrè tó wá ṣàsọ́ọ́lẹ̀ fún ti ogún fún bóyá ọmọ ọmọ rẹ̀ yẹ kó gba ogún ó tún wá ní ẹtún bá ń fún ní <laughs> nǹkan báyìí àbí kọ́ wọn sì bẹ́ẹ̀ ṣùgbọ́n bá yóò bá sọ lẹ́ẹ̀lẹ́ tí àwọn tó bá fẹ́ pín ogún yòókù àwọn tó fẹ́ pín ogún tó kù tí àwọn bá wá sọ wípé ọ̀dà ìtí bàbá àwọn sọ lẹ́ẹ̀lẹ́ ẹ fún bẹ́ẹ̀ àfọ̀tì torí pé kí ni o ẹ tó sàsọ́lẹ̀ àsọ́lẹ̀ tó sọ yẹn yóò fi gbà ládàá níwájú ọlọ́run pé òun tún náwó fún àwọn aláìní kan ẹ̀san rẹ̀ ó wà lọ máa dé bá nínú sàárè ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn so ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tabalibali mẹ́tẹ̀ẹ̀ta tó wà wájú yẹn ìgbésẹ̀ ká pín ogún olókù ìgbésẹ̀ ká pín ogún òun ló kù ká tó wá ní pé a fẹ́ pín ogún àwa afáà sọ fún wa pé àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ béèrè àwọn nǹkan mẹ́ta la gbọ́dọ̀ mọ̀ kéèyàn tó sọ fún ọ̀bẹ pé ogún ìyẹn ni wọ́n ń pè ní àrùkánù lè dẹ́s èèyàn gbọ́dọ̀ wọ́n mọ̀ alákọ̀ọ́kọ́ níbẹ̀ òun náà ni wípé àlùwáris ẹni tó fẹ́ jẹ ogún èèyàn gbọ́dọ̀ dá wọn mọ̀ kò sí tí ń jẹ́ ogún tá a bá ti rẹ tó fẹ́ jẹ́ irú ogún bẹ́ẹ̀ á kó sínú bẹ́tò ìmáàlì so a gbọ́dọ̀ rí ẹni tó fẹ́ jẹ ogún ẹni tó fẹ́ jẹ ogún ọ̀nà méjì làwọn afáà ni wọ́n pín sí ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni pé ó gbọ́dọ̀ sẹ̀mí lẹ́yìn ẹni tó fogún lẹ̀ tó ti kú ẹ tó ti fokú lẹ tó ti kú yẹn òun gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ kó jẹ ṣẹjú kan báyìí torí pé ìṣẹ̀lẹ̀ lè ṣẹlẹ̀ tí ó mẹ́rin lọ àwọn ẹgbẹ́ èèyàn méjì lè jogún ara wọn ẹni tó bá kọ́kọ́ kú òun ni ẹni tó kú tẹ̀lé yóò jẹ ogún rẹ̀ pẹ̀lú ọkọ̀ kú yẹn ò lè jogún ẹni tó kú lẹ́yìn ẹ̀ ó gbọ́dọ̀ sẹ̀mí ìdùkọ́ ẹgbẹ́ ó sẹ̀mí lẹ́yìn rẹ̀ wọ́n dàgbọ́ ẹgbẹ́ ó ti kú ó ti sí ìjogún kò bá sì máa sẹ̀mí lọ́rọ́ọ́rọ́ báyìí sọ kárí pé ó sẹ̀mí onídìí ogún bẹ́ẹ̀ ni àwa máa ń pè kankan ní ìyá sọ pé àyà tán àkìkí ìyá tán àwa pé àyà tún kan ní àyà tán tẹkìdìrí ìyá tán tí ọba jẹ́ wípé ẹni tó bẹ́ẹ̀ jogún obìnrin kan lóyún nínú àwọn tí ẹni tó kú yẹn fi lẹ̀ òun ló dẹ̀ lóyún orí yẹn wá rí òun náà ti lẹ́tọ̀ọ́ àti jẹ ogún so ọmọ tí bẹ́ẹ̀ jẹ́ àwa lè mọ ọmọ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àfáà gbà wípé tó bá wà wọn ló bẹ́ẹ̀ jogún wọn lè dúró kí wọ́n fi bí ọmọ yẹn tábàsí láwọn ò dúró kò sí wàhálà bẹ́ẹ̀ ẹnu pé wọ́n wò pé ọmọ yìí kájẹ̀ yẹn bá tiẹ̀ bí tí ò bá sí kí làwọn èèyàn fẹ́ gbà tí wọ́n bá bí tó jẹ́ ẹyọ kan kí ni wọ́n fẹ́ gbà tí wọ́n bá bí tó jẹ́ méjì kí ni wọ́n fẹ́ gbà àní kọ́mọ́ ju méjì lọ wọ́n wà pín bẹ́ẹ̀ sílẹ̀ tí wọ́n bá ti pín lẹ́lẹ́ báwọn wọ́n wà wò pé èyí tí ogún wọn bá ti kéré jù ni ó ti fún ẹnì kọ̀ọ̀kan lẹ̀ bàtà wá bí wọ́n ṣẹ̀ wá pín in tó wà pèsè ìgbọ̀n fún. so látara bẹ́ẹ̀ ìsẹ̀mí gbọ́dọ̀ wà fẹ́ni tí ó jogún lẹ́yìn kíni o ẹni tí ó kú tàbí ẹdùnkún rẹ̀. nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ni alimuwaris ẹni tó fẹ́ fogún lẹ̀ ẹni tó fogún lẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ wípé ó ti kú wẹ̀ẹ́ gbé ogún èèyàn láì tí kú. a gbọ́dọ̀ confirm wípé ẹni ti kú ó dẹ̀ fìdí múlẹ̀ ikú yẹn náà wá rí èyí tó jẹ́ àkìkí yà mẹ èyí tó lè jẹ́ wípé a sọ kó ti kú kí ló wá fà ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọjá wípé ẹnìkan ó travel àwárí kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lára tí máa ṣẹlẹ̀ tá ti wá rí ẹni náà àwa kọ́ la fúnra wa o ìlú ẹ̀ abẹ́rẹ́ ọ̀bẹ́kọ́ lọ́nà tí ó tún ṣẹlẹ̀ ní Islam wípé àwọn adájọ́ Islam gbọ́dọ̀ wà tí wọ́n yan àwọn àfáà kan tí wọ́n nímọ̀ tí wọ́n jókòó èèyàn wà lọ bá wọn àwọn náà wà béèrè gbogbo béèrè nípa ẹni tó tíráàbù yẹn tẹ́lá tí wọ́n á mọ̀ nípa rẹ̀ pé ọ̀dà ẹ̀fún yíyọ ọdún báyìí tí ọba tí wọ́n á dé yíyọ ọdún yẹn ẹgbà kó ti kú ó dẹ̀ fún ẹ ní ìwé lórí bẹ́ẹ̀ Islam ti gbé kalẹ̀ nìyẹn. nígbà tí ti wá wá wa níbùdó òde ayé gan náà tẹ́ bá wáyà wáyà wáyà tẹ́ bẹ́ gbó dúkìá rẹ̀ òbí bá lọ kóòtù náà wọ́n gbọ́dọ̀ rí ṣe léṣe máa mú wọn. wọ́n béèrè ẹ̀ kí ni ẹ̀ wọ́n wò sí àwọn tí wọ́n máa ń sẹ̀ nínú fámìlì wọn àdúgbò nǹkan wọ́n wò wọn ara ti wò ó wọ́n ti ọba tí ì pé dúkìá yẹn mọ́ tí wọ́n ti máa náà kí wọ́n dá padà wọ́n náà bá ti náà ẹnu ti lọ́wọ́ lọ́wọ́ tó dáa. so látara bẹ́ẹ̀ òun náà ní wípé alimowaris ẹni tó fi dúkìá lẹ̀ agbọ́dọ̀ ẹni tó fi dúkìá agbọ́dọ̀ rí kó ti kú òun náà kò ṣe pàtàkì kábẹ́ẹ̀rì pé ta ló ní dúkìá ta fẹ́ pín in wọ́n lè kó nǹkan ní kankan wá wọ́n ní àbá ẹ̀rọ àpè àbá gbọ́dọ̀ béèrè <laughs> ìgbé ta ló ní olè ẹni báyìí àwọn olóbẹ́ jogún yẹn àwọn báyìí. lẹ́yìn wọn gbà ní ẹlẹ́ẹ̀kẹta tá a gbọ́dọ̀ máa ń ní tá a gbọ́dọ̀ máa ń rí òun náà ní dúkìá tá a fẹ́ pín gẹ́gẹ́ torí bẹ́ẹ̀ bá sí dúkìá kí a fẹ́ pín ẹ̀yẹ́ lè kú tí ò ní nǹkan kan kò sí tí ò ní ṣẹlẹ̀ láyé kò sí tí ò ní ṣẹlẹ̀ so látara bẹ́ẹ̀ òun náà pé tí ọba ti sí tá a fẹ́ pín kò sí tá a fẹ́ pín náà ṣùgbọ́n a gbọ́dọ̀ ní tá a fẹ́ pín ẹni tó fi ń tá a pè lẹ̀ àtẹ̀ntà fẹ́ pín nǹkan fún so mẹ́tẹ̀ẹ̀ta ó ṣe pàtàkì kádẹ́rì pé ẹni tó fẹ́ bá wa pín náà ó mọ̀ nípa rẹ̀ tá a bá tí rẹ̀ tó mọ̀ pé pínpín á sì sùúrù tàbí kọ̀ wá sí gbèdéke ìgbé àwọn òtítì pín ogún kò sí gbèdéke pé ọdún kan lẹ́gbẹ̀rún pín ogún o ọdún méjì ni o ẹ̀mí ogún máa pín kù kò sí tó bá ti jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ tọ̀ pé àwọn fẹ́ pín tẹ́lẹ̀ pé wọ́n ń ṣe ọ̀nà àbòsí tẹ́lẹ̀ máa ń ṣàbòsí ìyá àbòsí náà lọ́wọ́ fi jẹ wọn. wọ́n tẹ́lẹ̀ wọ́n ń ṣiṣẹ́ tọ́ pé pé à ń gádà kíní ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ ni àbá ń wádìí lọ́wọ́ ni àbí gẹ̀gẹ́ la bẹ́ẹ̀ ni torí kò sí wàhálà kankan pé ẹ̀bọ̀ ọjọ́ ọdún kan lọ́wọ́ ẹ̀bọ̀ ọjọ́ kò sí tọ́jú bẹ́ẹ̀. sọ̀rọ̀ látara bẹ́ẹ̀ a ti máa ń tó ṣe pàtàkì eléyìí tá a fẹ́ sọ yìí òun náà wá ṣe pàtàkì jù so you know, pè ní asibábólé ipsis ìdí máa ń fà á téèyàn fi máa sọ pé mo lè jẹ ogún ẹnìkan òun náà pè ní kí ni ọ asibábólé ipsis ní tí ó máa fà á ṣùgbọ́n kò lè rọrùn fún wa láti fẹ̀ lójú lọ títí torí àwùjọ wa tá a wà yìí táìmù tá a ní ó kéré nàmbà wán tó bá tiẹ̀ lójú gan náà so yóò fẹ́ fẹ́ nù làákà yẹn nìkankan wa náà ju <laughs> àbí ká ara náà sùúrù sí i ìpìlẹ̀ tọ́lọ́ wọn bá sọ gẹ́lẹ́ òun náà la sàlàyé ìyẹn ló dẹ̀ kọ́ mọ́ jù tí máa ń so ìpìlẹ̀ tọ́lọ́ wọn bá sọ kò ju ọ̀nà mẹ́jọ lọ so òun la máa sàlàyé fún wa ọ̀nà alákọ̀ọ́kọ́ ẹni tó lè sọ wípé mo fẹ́ẹ́ ọ̀pọ̀ lẹ́tọ̀ àti jẹ nínú ogún ẹ tó kú yìí nǹkan àkọ́kọ́ ni ó sọ pé ẹni tó kú yìí ló bí mi nǹkan àkọ́kọ́ ni bàbá àjọkùnrin yẹn ló kú bàbá àjọkùnrin yẹn ló kú ẹni tó kú yìí ló lè kí ni o olùkó jẹ́ ọmọ fún ẹni tó kú yìí ẹni ẹ̀sìn lẹ́tọ̀ àti jẹ nàmbà wán ọ̀ndà nàmbà wán yẹn tá a wá rí ọmọ yẹn ọmọ ọmọ ó lè ṣe ni o ó lè rọ́pò nígbà tí ọba ti sọmọ kankan mọ́ olótó kan kí ni o ọ̀pọ̀ tọ́mọ bá wà ó lè wá rọ́pò ọ̀pọ̀ lọ́dọ́ bá ti wà kò sí nǹkan ti jẹ́ ọ̀mọ̀ nọ́mbà one nọ́mbà two tẹ́ ẹ máa sọ wípé mo lẹ́tọ̀ọ́ àti jẹ nínú ogún ẹni ẹni tó kù yìí mo lẹ́tọ̀ọ́ àti jẹ nínú kí ni ogún ẹni tó kú yòó ni pé èmi ni bàbá rẹ èmi ni kí ni o èmi bàbá rẹ ni mo bí ọkùnrin èmi ni àtọ̀ mi ni sọkọ lẹ́tọ̀ àti ṣe kí ni o láti jẹ nínú ogún ìwà ẹlẹ́kejì tó náà bàbá sí tí bàbá wọn sí bàbá bàbá ọlẹ́ni kí ni o ọlẹ́tọ̀ọ́ àti jẹ tí o bá sí bàbá mọ bàbá àrọ́pò wá sí kíni o yọwọ àrọ́pò ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta tóun náà sọ wípé ọ̀lẹ́tọ̀ àti jẹ nínú ogún ẹni òun ni pé èmi nìyá rẹ̀ èmi nìyá rẹ̀ èmi mo bí inú mi lọ́gbàdàdé so ìyá yẹn ó lẹ́tọ̀ọ́ àti jẹ tí o bá tún aṣọ náà ìyá àyà àyẹ̀wò àrọ́pò ìyá ẹ̀ ó di mẹ́rin báwọn ó di mẹ́ta so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn odidi aya kan tọ́lọ́wọ́ bá fún wọn lóṣàtò nìsa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn odidi aya kan tọ́lọ́wọ́ bá fún wọn lóṣàtò nìsa àwọn àgbàdàkà fún wọn ní sọ́tún ìsà Quran four aya eleven aya eleven ọlọ́run ṣàlàyé ogún àwọn ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé yẹn ẹlẹ́ẹ̀kẹrin òun ni pé sẹ́rẹ̀ tó kú sílẹ̀ lẹ́yìn èmi lọ́kọ rẹ̀ dákúwájú bíi tẹ́gbẹ́ ọkùnrin ló gbọ́dọ̀ pé èmi ni ìyàwó rẹ̀ so ọlẹ́tọ̀ àti dẹnu ẹ̀mú yẹn ṣùgbọ́n òun gbẹ́ni ní àlàyé kékeré èmi lọ́pẹ́ èmi níyàwó ẹ̀ kì í ṣe pé a ti fẹ́ ra ríro nǹkan ọmọ náà jẹ́ pé nígbà tó kú yẹn nìyẹn ń jẹ́ ọkọ rẹ̀ nígbà tó kú yẹn ni mò ń jẹ́ nínú ìyàwó rẹ̀ kì í ṣe a ti fẹ́ ra ríro so ìjọba òbí tó ti lọ wọ́n ti kọ́ wa ṣokú àkàwọn kílá pè náà asáwùdù ṣe kó ti wù wá kọ́nà kó sàánú wa ọmọ mi ẹ̀sẹ̀ wa bí wá so eléyìí ti lọ nù so látara bẹ́ẹ̀ òun náà ni wípé ọkọ ọlẹ́tọ̀ àtijẹ nínú ogún ìyàwó ìyàwó lẹ́tọ̀ àtijẹ nínú kí ni o nínú ogún ọkọ tí wọ́n ti kú bí dé tí wọ́n jọ ń jẹ́ ọkọ àti ìyàwó ṣùgbọ́n lọ́dọ̀ ọkọ wàhálà láti mọ̀ pé ọkọ ẹ̀yọ̀kan ni ó jẹ́ ọkọ méjì ò ní wá mẹ́ta pé èmi lọ́kọ rẹ ó ṣe sí kí a gbé nǹkan mi máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ní ibi ìyàwó èèyàn lè ní nínú Islam ó lè lẹ́yìn ọkàn ó lè ní méjì ó lè ní mẹ́ta ó lè ní mẹ́rin ṣùgbọ́n ní a bá ti lè níyàwó tó kọjá mẹ́rin àwọn afáà wọn ni pé àwọn olùkọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀ mẹ́rin àwọn ẹni wọ́n lẹ́tọ̀ọ́ àti jẹ ẹnu ọ̀gbẹ̀sẹ̀ ráwọn tó bẹ́ sẹ́yìn tẹ́lẹ̀ márùn-ún lọ àwọn yóò ti ní ẹ̀tọ́ àti jẹ nínú ọgbọ́n ẹ̀. so látara bẹ òwe ká kọjá àlà àti tọrọ wọn. ọ̀rọ̀ níbẹ̀ ní sinimá ó ti di mẹ́rin mo jẹ́ ọkọ àbí mo jẹ́ ìyàwó sẹ́tò so ẹlẹ́ẹ̀kan ọ̀nà ni pé èèyàn sọ wípé ẹni tí ó kú yìí ẹ̀rí bàbá kan náà àti ìyá kan náà òun ló jọ sí kí ni òun ni wọ́n jọ bí wa bàbá kan náà ìyá kan náà olóòtú kí ni òun ló jọ bí wa ọwọ́ àlejò ọkùnrin ló sọ bẹ́ẹ̀ ó lè jẹ́ kí ni o obìnrin òní ó sọ bẹ́ẹ̀. bàbá pé alákan náà yára náà lọ́jọ́ pé wà òun náà lẹ́tọ̀ọ́ nínú ogún ó lè pé ogún tiẹ̀ tọ́mọ bá ti ń bẹ tí bàbá bá ti ń bẹ òní tiẹ̀ kankan tọ́mọ bá bilé bàbá yìí ọmọkùnrin tí bàbá wà àwọn yẹn ò ní kankan tí wọ́n fẹ́ àwọn ní ikọ̀ táǹkà ìyẹn náà ó ti dín ní ọ̀rọ̀ ètò tẹ̀lé òní pé mo sọ yí pé ẹjọ́ kúlẹ̀ lẹ́yìn bàbá kan náà lọ́jọ́ ìgbàsímọ́ yíyáwó papọ̀ bàbá kan náà lọ́jọ́ gẹ́gẹ́ ní o lọ́jọ́ bí wa ṣùgbọ́n kí ni o ìyá wa ò papọ̀ ọ̀nà ó lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n tí ọmọ bá ti wà tọ́jọ́ kùnú tí bàbá wà tí ètò ń jẹ́ pé bàbá àti ìyá bá wà olúwo rẹ̀ kàn ń ọ̀nà tẹ̀ ní tì ọ̀nà tẹ̀ tó ti ti wà. so ètò tẹ̀lé òun náà ní pé wọ́n sọ wípé sẹ́rẹ́ tó kú yìí o ìyá kan náà ó yọ sí kíni o lọ́jọ́ pàwá pọ̀ ìyá kan lọ́jọ́ kíni o lọ́jọ́ pàwá pọ̀ ìyá kan náà bàbá ọ̀pá wá pọ̀ ìyá kan náà òun náà lẹ́tọ̀ọ́ àti jẹ nínú kí ni o tí bàbá bá ti wà tí ọmọ bá wà òun náà lè yẹ lọ fún ṣùgbọ́n àwọn bàbá àti ìyá eh, àbí bàbá lásán kò ní tí ò lọ́wọ́ kò ní ọ̀rọ̀ àti ọ̀gá ló ti ẹ̀ tó dábàá wọn bá wọn lẹ́jọ́ owó pé ọmọ bàbá ìyá ọkọ ìyàwó bàbá kan náà ìyá kan náà bàbá lásán ìyá lásán so ìpìlẹ̀ ogúnù so kọ́lọ́n bá fún fi yẹ ọ̀kan wọn so ọlọ́run ọba ìpìlẹ̀ ogún tọ́lọ́run ọba pín sínú àìkàn àríkẹ́yìn ó sì wọ́n kó tó jẹ́ wípé ogún wà ní kò ní kò ní bíbẹ̀ ọ̀wọ́n so lọ́tara bẹ́ẹ̀ etí àwọn ọkọ ṣe lórí agbọ́dọ̀ máa wo táìmù so àbẹ náà lè bu so etí àkọ́kọ́ ṣe àwọn abẹ́rẹ́ ó ti wá ní ti màtímátíìsì ọ̀dọ̀ ọmọ ni a ti bẹ̀rẹ̀ àákàkùránì fún wa èyí kan wọ́n ṣàlàyé ọ̀la láti bẹ̀rẹ̀ dópin tó ní bá ń ka kùránì àkàtúntì máa fi sọ̀pọ́tì tí mo ti sàlàyé lọ síwájú yóò dàgbé bẹ́ẹ̀ agbára yẹn lẹ́ẹ̀mejì sọ̀rọ̀ ló tún gẹ́gẹ́ sọ̀rọ̀ ẹ̀rí nǹkan tí mi àti yànjọ máa gbà ni pé a gbà pé ikọ̀ mẹ́jọ òun la kí ni ọ la ní ìpínlẹ̀ Ògùn la fẹ́ pín fún èrò ọ̀rọ̀ èsì kékeré o èèyàn máa gba oyè lórí ẹ̀ ní o tí ó ti pòfẹ́sọ̀ lórí ẹ̀ so lílẹ̀ lárúbáwá kì í ṣe nǹkan kékeré so ó kò ju máa lọ ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá yọ ìpìlẹ̀ rẹ̀ olókọ́ mọ̀ ìjọ máa ṣe ẹ̀ tó pọ̀ jù òun ẹ̀rí ipò alákọ̀ọ́kọ́ ọmọ òun náà lákọ́ fẹ́ ṣàlàyé fún ọ. ọmọ tá a bá gbà wípé ọmọ onìkan la fẹ́ fi ogún fún àwọn tó kù tí wọ́n lè bọ́ ọmọ jogún ágbàbí bàyẹ̀ pé ààrin wọn tàbá àwọn tó lè bọ́ ọmọ jogún ágbàbí bàyẹ̀ pé ààrin wọn ọwọ́ láì bàyẹ̀ pé ọmọ nìkan lárígbó ló lẹ́tọ̀ọ́ sí kí ni o ògùn tá a fẹ́ gbé a fẹ́ sọ fún wa ṣẹlẹ̀ wáyé pé ọmọkùnrin kan lèèyàn bá bí tọ́dẹ́kọ̀ nìkan lórí ẹ̀lẹ́tọ̀ sí ogún lágbẹ́ ọmọkùnrin kan péré lèèyàn bá bí gbogbo ogún yẹn pátá yányán òun ló ní òun yóò máa kó gbogbo ẹ̀ lọ pátá yìí tí ìwà sí máa ní ọmọkùnrin nìkan kò rẹ̀ sí ẹnì kankan nínú àwọn tó fẹ́ bá jogún náà bọ̀ wá sọ níwájú àti rí i pé ọmọkùnrin nìkan ló lẹ́tọ̀ọ́ àti jẹ ogún gbogbo àwọn tí mo kà á lẹ́lẹ́ yẹn àwọn tó lè má wá kò sẹ́ni kankan pẹ̀lú ẹ̀ so àgbà ọmọ yẹn olórí tó fún un olórí

ó ní ọmọ obìnrin mẹta àná ẹ̀yọ́ ọmọkùnrin mẹta wọn àwa sọ di méjì méjì méjì méjì ẹ̀ẹ́jẹ̀ mẹ́fà ẹ̀yọ́ ọmọbìnrin ẹ̀yẹ́ òdu ọbẹ̀ tiwa wáyé mẹta mẹ́ta mélòó ọjẹ mẹ́sàn-án ogún ọ̀nà mẹ́sàn-án àwà àwà fáwọn ọkùnrin ní méjì méjì méjì àwọn so wọ́n tó bá jẹ́ wípé ọmọ obìnrin lèèyàn wá ní ọmọ obìnrin ó lèèyàn ní kò sọmọ ọkùnrin kankan níbẹ̀ ọmọ obìnrin wá ní ní ẹyọ kan péré ó obìnrin téèyàn ní kàbá sọ̀rọ̀ ọmọ ọkùnrin náà ẹyọ kan. àbí òkò gbogbo tán ránjẹ́ méjì wọ́n jọ pín ní méjì ránjẹ́ mẹ́ta ní ọkùnrin wọ́n jọ pín mẹ́rin ránjẹ́ mẹ́rin wọ́n jọ máa ní nọ́mbà ara wọn òjúra wọn lọ. ṣùgbọ́n ọmọbìnrin tó ń bá jẹ́ ẹyọ kán kò ní bá gbogbo ogún yẹn máa ìdajì láàfún nínú àfún ní one over two ogún láàfún. ìdajì tó wá kú gan sẹ́yìn dájú tó kú yẹn àwọn àrùn tẹ́tọ́ lọ́ọ́ táwọn àti rí àrùn tó àtúwà tó pa fún mi. orí ìgbà náà máa wà lọ agbọ́dọ̀ wà lọ nísìn ayé lè padà wálé so <laughs> so tábàdì wà wà lọ tí àárín gbé kí ni o kò sí àwọn àríwá ìwọ náà ni o tó àwọn yìí ó jẹ fáwọn ọ̀rọ̀ àdàpadà sórí ẹ̀ padà sọ̀rọ̀ dáhùn àfáwọn yìí near us. so látara bẹ́ẹ̀ a wà dá padà ṣùgbọ́n bá lóde dá padà fún a kan. so obìnrin kan kí lọ kọ́kọ́ nínú ogún tó lẹ́tọ̀ọ́ sí wọn dájì. tóbìnrin bá ti wọ́n á jẹ́ méjì mẹ́ta iye tí wọ́n bá rí fún wọn jẹ́ láti méjì lọ sókè làwọn á rí tí ò sọ́kùnrin kankan pẹ̀lú wọn á fún wọn ní tú ọwọ́ ló bá tí àádá ogún yẹn sí mẹ́ta àwa mú ìdá méjì bẹ́ẹ̀ àwa fún wọn. ìdá kan tó kù á ti máa wá ìgbà àwọn àlọ́ nílé orí wọn bẹ́ẹ̀ bá ti wá rí ẹgbàá bá tọ́ lójú èyí náà ní fún ẹ̀rọ ọmọ lọ. so ogún ọmọ òní tọ́lá fi sínú ọkùnrin kẹ́yìn tí a máa kà fún ọ. ṣe pé ọ̀rọ̀ wọn ti yẹjú wà mọ́ ogun kí ni o ogun bàbá ológun àti ìpele alákọ̀ọ́kọ́ mi ogun ogun bàbá bàbá òun àti ìyá agbọ́dọ̀ pa wọ́n pọ̀ nítorí pé ọlọ́run bá so fún àwọn méjèèjì pọ̀ ọdún ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta àásù wọn pọ̀ nínú àwọn. tẹ́wárí ogún bàbá tó bá àsọ̀rọ̀ ọmọ àbọ̀ àsọ̀rọ̀ ọmọ náà àbọ̀ dàsọ̀rọ̀ tọ̀nà so ogún bàbá àtìyá tí wọ́n bá ti jọ wà pé àwọn nìkan náà fẹ́ jẹ ogún ọmọ wọn ọmọ yẹn ò lọ́mọ kankan ẹ̀rí ìyá ọgbà ìdá kan nínú ìdá mẹ́ta one all over three ṣoṣo ẹ̀rọ àríbàdà òun yóò kó ìdá méjì tòun kú ogún wọn ìrẹ́káwọn nìkan náà fẹ́ dájẹ́ kí ni o ogún fún kankan máa máa ṣẹlẹ̀ sí ìyá sọ pé ìmọ̀ á jẹ́ kí ọ̀rọ̀ ìyàwó ní agbára díẹ̀ ẹ̀ẹ́dọ́ bá jẹ́ wípé ẹni òkú yẹn tó bá ní àwọn ọmọ ìyá ọmọ bàbá tó bá fi ní tábìlì jẹ́ méjì tẹ̀lé ìyá wọn ní fún ní one over three mà wà lọ fún ní one over ìdá kan ní ìdá mẹ́fà ó rí lọ́gbọ́n àwọn ẹ̀yà bàbá náà kó ìdá sí ni o ìdá márùn tó sẹ́kù ìwọ́n máa ń lọ bí bàbá bùkátà rẹ̀ ṣe ni o ọkọ̀ òun náà máa tọ́ bùkátà tó pọ̀ so ìtòkù yẹn ìdá àrígbọ́dé ibẹ̀ ni pé ìdá a máa gba one over three nígbà tí kí ni ọ sí ọ̀bà sọ̀rọ̀ ìdókòtò yìí lọ́wọ́ ẹgbẹ́ ẹni sinmi ẹgbẹ́ ẹni yóò jókòó kúrò ní wọn lọ bá tìrì yẹn olùgbé ní báwọn wà àwọn tá a kà lẹ́ẹ̀kan yẹn bàbá kan náà ìyá kan náà bàbá lásán àbí alásán tá a bá ti rí méjì nínú wọn ìyá wọn ni yóò gba wọn ọlùbọ̀sì dákan ní ìdá mẹ́fà ìdá márùn-ún wá ní kí ni o yóò wáyé ti bàbá nísìnyí wá kúrò pé abẹ́ kó bàbá àti ìyá afẹ́ lọ kó bá àwọn ọmọ mi sìn àwọn àrí ọmọ àrí bàbá àrí kí ni o wọ́n ti pa ọkọ̀ máa mi sìn wọn. tí ọmọ bá ti lè wà báyìí ṣe rí bàbá ìdá kan nínú ìdá mẹ́fà ló wà ìyá náà ìdá kan nínú ìdá mẹ́fà òun ọgbà ogún yẹn ìdá mẹ́fà láàdá sí tábàdá dá sí ìdá mẹ́fà á ní ìwọ bàbá gba ìdá kan ìwọ ìyá wọn náà ṣe kíni o gba ìdá kan ọwọ́ kú ìdá mélòó bẹ́ẹ̀ ìdá mẹ́rin àwọn àgbẹ̀ padà sọ́dọ̀ ọmọ ẹgbẹ́ ọmọkùnrin lọ́ba wà bá ti bílọ́ ayé yẹn ọmọkùnrin ló kó gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yẹn lọ́ máa kó lọ ẹ̀rí bá ní sinmi ọmọkùnrin ló kó bílọ́ ló kó mẹ́rẹ̀ẹ̀rin yẹn lọ́ máa kó lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọkùnrin àti obìnrin náà lọ́wọ́ àápè mẹ́rẹ̀ẹ̀rin yẹn àápè ní pé orí mélòó ni orí ọkùnrin aṣọ ti méjì méjì méjì tó á pè bẹ́ẹ̀ náà tó ìlú mẹ́rin ẹni sì láti pé máa ọ̀pọ̀ yẹn á pè sọ́nà mẹ́sàn-án á pè fún ọ̀nà gbogbo orí ọba lọ́dẹ́gbẹ́ obìnrin nìkan ló wá wà nǹkan lọ́dẹ́ obìnrin ẹyọ kan ló bá wà òun sì máa ń gba kí ni o ìdajì mẹ́fà láti pín kí ni o ogún yẹn sí orílẹ̀ mẹ́ta lórí nínú mẹ́rin yẹn nígbà tó bá wá wá inú ni ẹyọ kan tó kù lọ́tà àbárí àwàdà padà sóhun àti bàbá àti màmá àtòun wọn lọ́wọ́ ní ẹyọ kan yẹn àwàdà padà lọ fún bàbá sọrí bàbá ló ní bàbá ló fún lágbára jù lẹ́hùn àwàdà padà lọ fún bàbá so lórí zivan so látara bẹ́ẹ̀ <laughs> ẹgbẹ́ àti dáa tẹ̀kẹ̀ tí àwọn ọmọbìnrin yẹn bá jẹ́ méjì àbí ẹ̀pọ̀ lọ kí á ní wọ́n máa gbà two all over three two all over three kí ló jẹ́ mẹ́rin orí ìgbẹ́ mẹ́rin tó kù yẹn lápò lé wọn lọ́wọ́ ogún òtí ẹni kú òkè oyè bàbá yé wọn mọ nípa bàbá ìyá ọmọ abẹ́ẹ̀kọ́ nínú so ìdókù ni pé ká bọ́ sọ́dọ̀ ìyàwó àti kí ni ọ atọ́kọ̀ sọ̀rọ̀ tó kò sọ ìyàwó atọ́kọ̀ sẹ́ni ogún ọkọ ó yàtọ̀ sí ogún àwọn ìyàwó bí gbọ́n bí àyàwó ti pọ̀ tó kù ogún wọn ò tó ogún ọkọ bóòlù àti pín ogún ọkọ ìtawọ̀ ní pé ọbẹ̀ jẹ ogún ìyàwó rẹ̀ ṣé ìyàwó rẹ̀ lọ́mọ bọ́dà bá yẹ pé ọmọ yẹn bọ́dà bá yẹ pé pété ló bí fún tó sáà bímọ ẹ máa ó bímọ ọkọ nígbà tí ìyàwó rẹ̀ ti bímọ one over four ìdá kan nínú ìdá mẹ́rin òun ló ní nínú kí o nínú ogún nínú ogún yẹn ṣùgbọ́n láyé pé ìyàwó rẹ̀ ogún yẹn kò bímọ ó ní ìdá kan nínú ìdá méjì ìdajì ogún yẹn òun ìdajì ogún yẹn tó bá jẹ́ pé àwọn ìyàwó wa ni ọba jẹ́ pé àwọn ẹyọ kan ọba jẹ́ méjì ọba jẹ́ mẹ́ta ọba jẹ́ mẹ́rin tí ọkọ yẹn bá fi lè bímọ fẹ́ràn ọ̀yẹ́ bẹ́ẹ̀ ìkankan ni wọn bá ló bínú sọ́jà bímọ sọlọ́mọ ọ̀wọ́ ó ní ọmọ yẹn àwọn tí wọn ìdá kan nínú ìdá mẹ́jọ òun. tọ́wá jẹ́ pé kò sí ọmọ kankan fún ọkọ yẹn ọ̀sẹ̀ wọn náà kù so wọ́n wá gba ìdá kan nínú ìdá mẹ́rin ìdá kan nínú tọkùnrin jẹ́ ìdajì ìdá kan nínú ìdá mẹ́rin obìnrin jẹ́ kí ni o ìdá kan nínú ìdá mẹ́rin tàbí ìdá kan nínú ìdá mẹ́jọ so ọba tó dọ̀rọ̀ mathematics akàmà pé kíni kan wá ní àárín jẹ́ ọ̀fẹ́ ẹ̀rọ títí òdìdí ká ní kọ́ríkà ìwá ó ní ọmọ ó lọ́mọ ó ní bàbá ó ní ìyá ó ní ọkọ tàbí ìyàwó rédíò lè papọ̀ lẹ́ẹ̀kan náà ọ̀dọ́gbó lọ́kọ ó tún níyàwó kò ṣeé ṣe ìkàlẹ́ ò lè wúwé. sọ wọn látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ abẹ́ pín ká má pèjú rẹ̀ kàn wá pé bí abọ́ rẹ̀ bá lásìkò ká ní gbé ẹ̀ta abẹ́gbẹ́gbọ́n ẹ̀ yìí ó bí ọkùnrin mẹ́ta àti ìsàbílẹ̀ ìlú ìlú abẹ́gbọ́n ó sì bí kí ni ó obìnrin mẹ́ta ó wá ní bàbá ó tún wá ní kí ni ó ìyá ó wá ní ọkọ ẹ̀ka ọlọ́run àlùmọ́sí àwọn náà máa ń tẹ́lá sí náà ká tó àwọn náà ọmọ ìdílé ti rà mọ́ àwọn ẹgbẹ́ òkú. ṣé ogún tá a fẹ́ pín àwọn ọmọ ní títí wọn àkọ́kọ́ máa wọn lẹ́nu àní lọ́dọ̀ títí wọn torí pé ọkùnrin àtòkùnrin olówó àtòkù ogún ọ̀gá tá a fẹ́ pín kálóbìnrin nìkan ló bá wà ń bẹ̀ àjọ mọ́sálà ìlú wọn so sọgbẹ́sẹ́ ní ọkùnrin àtòkùnrin lọ́wọ́ abẹ́ àbẹ́ ọkùnrin àkọ́kọ́ bí mo kú tí wọ́n á sọ pé ẹ̀yẹ sáà ọkọ̀ dúró náà kí adé kí bàbá ọgbà one over six. kí la ní kí ìyàwó one ọ̀dọ́ ọmọ ti wà one over six. kí wọ́n á la ní ọkọ máa gbà ọmọ ti wà kí máa gbà one over four. ẹ ṣe àní one over six one over six one over four. sẹ́yìn ló mathematics four àti six a máa wá nọ́mbà kan tó jẹ́ pé àwọn méjèèjì ó lọ nínú ẹ̀ bì lẹ́ẹ̀kan twelve ni four ó lọ nínú kíni o twelve six ló sì lọ nínú kíni o twelve ó lè wo gbogbo yẹn ọ̀nà mẹ́ta fẹ́ dá sí o ọ̀nà méjìlá ọ̀nà fẹ́ dá sí bàbá ó fẹ́ gba one all over six nínú ọ̀nà méjìlá nínú méjìlá ẹ̀ ní lọ́gbà bẹ́ẹ̀ méjì ni ó gbà ìyá náà fẹ́ gba one over six nínú ọ̀nà méjìlá ẹ̀ ní lọ́gbà méjì ni ó gbà ọkọ fẹ́ gba one all over four nínú ọ̀nà méjìlá ẹ̀ ní lọ́wọ́ gbà lọ́gbà tìrì àwa ní tìrì kan two kan two kan ó jẹ́ kí ni o ó jẹ́ seven nínú mélòó nínú méjìlá okùn márùn-ún márùn-ún yẹn láwọn akọ́rọ̀dọ̀ àwọn ọmọ adẹ̀sọ pé wọ́n jẹ́ mẹ́sàn-án pẹ̀lú bá dúró yẹn àwọn aṣọ márùn-ún yẹn di mẹ́sàn-án ọ̀làwọ̀ àfihàn so gbogbo ti wá nù so ó yẹ abá nìsín so bí ogun tá a bá ti ń gbé wá báwọn láti máa gbé wọn so láti máa gbé láti máa wá nù tá a bá ń gbé ẹ̀jẹ̀ á pé ọmọ obìnrin kan péré olówó àlòkù káwá lọ wúyàwó náà sí ọmọbìnrin kan ló ní o ó ní bàbá ó ní kíni o ìyá ọwọ́ á ní kíni o ìyàwó ọmọbìnrin kan péré òun ló ní ó sì ní kíni o bàbá ó ní kíni o ìyá ọwọ́ á ní kíni o ìyàwó ìyàwó ọmọbìnrin ẹyọ kan kí la ní ọmọ àgbà ìdajì kí ló máa gbà one all over two bàbá ọgbà one all over six ìyá náà yóò gba kíni o one all over six kí ni ìyàwó wa one all over eight nítorí pé ọmọ ti wà ẹ bá wò ká dáa ní a ní two gan nísàlẹ̀ síìsì kan síìsì kan éètì agbọ́dọ̀ wo nọ́mbà tí gbogbo owó lè lọ́nú ẹ̀ ọkọ̀ jẹ́ nọ́mbà tí lọ́nú ṣe nọ́mbà tí wọ́n lọ́nà ní twenty four ṣe nọ́mbà tí lọ́nà twenty four ìyẹn ní eight lọ́nbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta six lọ́nbẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́rin two náà sí lọ́nbẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ẹ̀dá wọn ní gbogbo one over two nínú twenty four kí ló gbà bẹ́ẹ̀ ló gbà twelve. Eda àti gbogbo one over six kí ló wọ́n gbà yóò gbà twelve ó dé lò ó sixteen ẹni àti gbogbo gbogbo one over six kí ló náà tún gbà yóò gbà fọ́ twenty one eight twenty a ti ẹgbọ́n náà wà ọba tó yẹ kí gbogbo nǹkan bẹ̀. ẹ wá sọ pé mathematics nípa rẹ pé òyìnbó ló ti tẹ̀ sí nípa rẹ bá rẹ bí ọmọ ti jẹ mathematics bẹ́ẹ̀ ló ti lọ bí ẹ̀rọ ní ìlú. ọkọ̀ òkè ti pé máa fara tí ní àfẹ́kẹ́ tá a lè ṣe àfi kẹ́kẹ́lẹ́ kúrò á ní tá a lè kọ́. so ló jẹ́ pé ẹ̀sìn yìí ẹ̀sìn àtọ̀dọ́ lọ́dún ara tó fi díẹ̀ múlẹ̀ pé ẹ̀sìn àtọ̀dọ̀ ọlọ́run kò tó wá ku ikọ̀ mẹ́ta tó gbẹ̀yìn lórí pé àwọn tó gbẹ̀yìn yẹn ṣe láwọn ti wọn tí ọgbọ́n bá ti wà wò lóhùn tí bàbá bá ti wà wò lé nílò wò lóhùn àwọn tó máa bá jẹ ogún òun náà ní ìyá ọkọ tàbí nínú ìyàwó àwọn táwọn wọn ẹ̀gbọ́n tó bá àwọn tó máa ṣe kí ni o tí a máa bá jẹ ogún nù yẹn tó jẹ́ pé tá a bá wá lọ ká lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ pé bàbá kan náà bàbá kan náà ìyá kan náà òun ló yọ pa bàbá kan náà ìyá kan náà òun ló yọ pa òun àtẹ́tó púpọ̀ irú ogún títí wọn àwọn ọkùnrin alóbìnrin wọn sẹ́ni bí ogún bá ti kí ogún ọmọ yẹn àwọn nígbà bíi bàbá rẹ̀ fi sẹ́ǹtì pàṣẹ ogún ọmọ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti rí ọkùnrin inú wọn lẹ́kọ̀ọ́ nìkan bá bá dá wà yóò kó ogún tó lù obìnrin inú wa yóò gba ìdajì obìnrin méjì inú wa yóò gba nínú ìdá méjì inú ìdá mẹ́ta méjì méjì méjì inú fún wọn sọ́dọ̀ ìyá tàbí kí ni o ọ̀pọ̀lọpọ̀ ní bàbá bàbá àti ọmọ tó bá ti wà bẹ́ẹ̀ wọn ò lókun ti wọn. ọ̀dọ̀ ìyá ní ìgbàlódé ṣe kí ni omi ọwá àbí ọ̀dọ̀ ọkọ tàbí ojú bàbá mi. tí ọ̀bà wá sí èyí tí bàbá àti ìyá jọ ṣe kí ni o tó jọ pa wọ́n pọ̀ ìgbà náà lọ́dọ̀ kan ní pé èyí tí bàbá jọ àwọn pọ̀ òun náà tún wá dàbí ogún ọmọ òun náà wá dókè ọmọ ẹyọ kan ọkùnrin olùkóńgó ogún tán ìlọ ọkùnrin àti obìnrin wọn jọ pín ọkùnrin ọkùnrin jẹ méjì lẹ́nu obìnrin nìkan ẹyọ kan one over two tó máa jẹ pé ọ̀pọ̀ láti méjì lọ sókè two all over three ogun ẹ̀ tó wá kù ju pé ìyá lásán lọ́yọ̀ pa ọ̀pọ̀ tí ara tó wá yọ pa àyàpọ̀ ogun tí wọ́n dá yàtọ̀ ogun ojú ọ̀nà méjì lọ. wọn ò lè jogún pẹ̀lú ọmọ láéláé wọn ò sì lè jogún pẹ̀lú bàbá ẹni náà lè jogún pẹ̀lú ẹni tí wọ́n á ní pé wọ́n jogún pẹ̀lú ìyàwó tàbọ́kọ tàbí kí ni o ìyá àwọn sì lè jogún pẹ̀lú bàbá àjẹ́ bàbá kan náà ìyá kan náà kò jogún pẹ̀lú ẹ̀ ó sì lè pẹ̀lú kí ni o èyí tó jẹ́ bàbá nìkan náà o bàbá àtìyá lò wà ń pọ̀ oye bàbá mi sì kí wọ́n á lo ogun ẹlẹ́gbẹ́ ìyá lásán lójú ọkọ̀ òun àtòkú pọ̀ òun tẹ́ ẹ bá rí ẹnìkan nínú wọn rọ́bà one all over six ẹnìkan tẹ́ ẹ bá ti rí méjì nínú wọn àbí mẹ́ta àbí mẹ́rin ẹ ní kò pé sọkùnrin wọn àbóbìnrin ni wọn ẹ kó wọn pọ̀ ní òun tá a máa kó lè wọn lọ́wọ́ wọ́n èsì sọ pé ọkùnrin lòun jòkè lọ́wọ́ rẹ̀ fún un. ọba ẹ̀ẹ́kọ́ one over three ogún lẹ́kọ̀ọ́. Ọ̀gá àkọ́mọ pé kìnìún kan wá agbára bọ́ sínú ọkọ̀ àmì kan O náà. Ọ̀gá pé ó fi ìyá lẹ̀. Ìyá ó fi kí nínú ìyá lẹ̀. wá fi ọkọ náà ó fi ọkọ tàbí yàwó ó ẹ̀jẹ̀ pé ìyá nìkan lọ́jọ́ pa wọ́n pọ̀ ká sọ wípé ó fi méjì rẹ̀ méjì. ìjọba jẹ́ wípé bàbá àtìyá lọ́pa wọ́n pọ̀ bàbá àtìyá ọlọ́pàá wọn pọ̀ ó fi ọkùnrin kan lẹ̀ ó fi kí ni o obìnrin kan lẹ̀ ṣùgbọ́n ètí bàbá jọpa wọn pọ̀ kò lè wá mọ́ nìyẹn nítorí pé kí ni o ètí bàbá àtìyá jọpa wọn pọ̀ ó ti wá ń bẹ̀. sọ́jí ọ ní sinmi àwọn ìdí bàbá àtìyá jọ papọ̀ a ní ó fọkùnrin kan lẹ̀ obìnrin kan irú ogún tí wọ́n yẹn ara tó tó bá yẹn fẹ́ fi obìnrin ló bá ń lẹ́gbẹ̀ẹ́ obìnrin nìkan ló bí lẹ̀ olùdẹ́gbẹ̀ wà ní wàá tù ṣùgbọ́n ní dẹ́gbẹ́ ogún tí ọkùnrin àti obìnrin ti papọ̀ bá ti ṣe ní ọmọ àkọ́kọ́ dá tiwọn tó lẹ́gbẹ́ àbọ̀ so káwa lọ sọ́dọ̀ ìyá tí ọmọ ìyá bá ti pé méjì ẹ tí bàbá kan yà kan àjọ pa wà púpọ̀ tí wọ́n bá ti kọjá ẹyọ kan ìyá kí ni ayọ́ wọn gbà one all over six wọ́n gba one over six ọkọ ọ̀sán rárá abẹ́ẹ̀kọ́ ni òwò gba one all over two àwọn tó jẹ́ pé ìyá nìkan lọ́jọ́ pa wọ́n pọ̀ wọ́n ti dé méjì àwọn gba one all over three tó bá jẹ́ ọmọ ẹni wọ́n gba one over six àwọn tí yẹn adáwọn tó gbé àbáwá bá wọn níbẹ̀ yẹn ní sìn àní one over six kan one over two kan one over three kan tẹ̀lé àwọn ìbá ní sìn three two àti kíni ọ àti six six náà ní nọ́mbà tí gbogbo wọn wọnú ẹ̀ six láàmú nígbà tí gbogbo wọn wọnú ẹ̀ tí wọ́n bá ní sí ẹ̀rọ bẹ́ẹ̀ bá wà nọ́mbà six tó jẹ́ ìyá kí ni wọ́n gbà náà ẹ̀yìn ọ̀kan ọkọ bẹ́ẹ̀ gba one all over kilo two kí ni wọ́n gbà bẹ́ẹ̀ nígbà tí ọjọ́ kí ni ọjọ́ four àwọn eléyìí bẹ́ẹ̀ gba one over three ẹgbẹ́ méjì ni wọ́n gba two òkúti náà yóò ti náà bá wọn tọ́ba ti náà bá wọn àwọn ọmọ ẹ̀yà òní nǹkan kan tí wọ́n bẹ́ẹ̀ gbà. Bọ̀dẹ́gbẹ́ ẹyọ kan la rí lọ́jọ́ wípé olójẹ ọmọ àyà sí òkú yẹn sẹ̀kú wà lọ́ba sísì ló gbà ẹ̀yọkàn ní ọba yóò bí nílẹ̀ lókè ẹ̀yọkàn nílẹ̀ ẹ̀yọkàn tó bá tù yẹn láwọn àmì ọba wọn wọ́n lè jẹ́ ọkùnrin kan obìnrin kan àwa sórí wọn ti mẹ́ta ọkùnrin ọ̀jẹ̀ méjì ọ̀jẹ̀ kí ni o àwa àmì ọkàn yẹn sí mẹ́ta ọdún kan láwọn so ó ti jẹ́ mọ̀ àdìgbò kìí ṣe ó rọrùn kọ́nà kọ́nà bá sọ fún bẹ́ẹ̀ lọ tó wọ́n kà fún wa nínú àgbà ìgbẹ́ kárí bá àkọ́kùnrin àní ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀ so nínú àyà ẹlẹ́ẹ̀kọkànlá wọ́n kà fún wa àyà ẹlẹ́ẹ̀kejìlá wọ́n kà fún wa so àtàyà tó ń gbé ní sọ́tún ní sáà ìrọ̀lá ìsàlẹ̀ àá tún máa rẹ̀ fún wa lọ́ba parí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم قال يوصيكم الله في أولادكم الله أبان فاين لسه nípa àwọn ọmọ yín ọlọ́run bá parí lọ́sẹ̀ nípa àwọn ọmọ yín náà. ìbákẹ́rì ní tìlú hàbùwẹ̀lì ń fàyà yìí. ọlọ́run ní akọ yóò máa mú nínú ìwé tí abo méjì bá mú òun akọ kan ó ìlànà fún wa wípé akọ yóò máa jẹ méjì àbí ọmọ jẹ ẹyọ kọ̀ọ̀kan. فإن كن نساء فوق اثنين فوق اثنتين tí ó bá wá jẹ́ obìnrin fọwọ́kọ̀ sinatẹ́yìn tí wọ́n bẹ̀rẹ̀ láti méjì lọ sókè nílẹ̀ ó ti pé ogún ọkùnrin àtobìnrin pọ̀ báyìí kùránì sábà kòkò ẹni sọ̀rọ̀ ó ti sọ ọkùnrin náà ó ti dọ́kítà lóde kọ bá wọn. wọ́n tó bá gbé obìnrin wá jẹ́ méjì lọ sókè náà. fàlà húnna sólù sáà máa dárọ. fàlà húnna sólù sáà wọ́n ti pa nínú kárẹ́ lẹ̀ sólù sáà yìí àwọn ọmọ ẹgbàá tú ọ́ ló bá tírì tó bá fi lẹ̀. وإن كانت واحدة فلا النصف. tóbìnrin bá jẹ́ ìyọkan ìdajì ni ó gbà fàlà àníṣù ìdajì ni ó gbà. wàlẹ̀ àbáwá ilé kó lè wá èdè nínú máa sọdọ. ìyá àti bàbá ìkíní kejì wọn nígbà tó wọn bá ti ń bẹ kí ló máa gbọ́ one all over six. mímú máa tàwọn kàdí ń làwọn wọlé. nínú pẹ̀lú kúbá fi ilẹ̀ tó máa bá ti ń bẹ fóòkù wọn lọ sí ìsìnkú ọgbà. فَإِلَّمْ يَكُنْ لَهُ وَلَدٌ وَوَرِثَهُ أَبَوَاهُ. Wọ́n bá jẹ́ pé kò wá sí ọmọ ìyá àti bàbá ní ojoojú òkú. Fàlì ó ń rìn ìfòlòsí. Kí ìyá wa gba wánu wa tí kí bàbá òkú فإن كان له إخوة فلأمه السدس. wọ́n bá ti ní ọmọ ìyá láti méjì lọ sókè rẹ̀ fún ìyàwó àná sísè. mímbá ìwàsíyàtì yusibha àwùjá yìí. lẹ́yìn àsọ́ọ́lẹ̀ ni ẹ lọ ṣe wà sí àdàtọ̀ bí lẹ́ẹ̀kan yẹn tó fún àṣà àsọ́ọ́lẹ̀ ẹ kọ́kọ́ yà sọ́ọ́lẹ̀ ẹ tó máa bí kí ni o kò mú. àwùjá yìí. gbèsè náà ẹni bẹ́ẹ̀ sẹ́ gbèsè kẹ́ tó máa ṣe kí ni o kẹ́ tó fún Bàbá òkun wà abẹ́nà òkun. Ọlọ́run ni bàbá yín àti ọmọ yín. Látàdẹ̀rù na ayò akọ̀rọ̀bùlà tó ń nà fún. Ọlọ́run ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin tó ṣàǹfààní fún yín jù lẹ́yìn kọ́lé ìdúrógún ara yín. Baba bàbá mi dáàmú lórí yẹn ọmọ mi dáàmú ọlọ́run kò sí sọ́kàn ní gbogbo eléyìí ìtí wo pín yẹn tẹ̀lé. àǹfààní gọ̀dá mi nà lọ. ọ̀rọ̀ àyàn lélẹ́yìn látọ̀dọ̀ ọlọ́run ọba. kana aliman hakima. ọlọ́run ọba ọba onímọ̀ ni ó onímọ̀ tọ́lọ́run ọba tọ́lọ́run bá tọ́lọ́run ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́run ọlọ́run o. so wọ́n bá ti sọ pé ọ̀rọ̀ ọlọ́run ọba ń rùn o ti gbé mẹ́jọ ọlọ́run lọ́nu yẹn o ti gbẹ́jọ ọlọ́run lọ́nu yẹn. Wàlàkùn nísù máa tàrọ́kà azwajukum. Ọlọ́run ní ẹ̀yin ọkùnrin ìdajì lẹ́gbà níbi táwọn ìyàwó yín bá fi ilẹ̀ lẹ̀. Ìlànà ìyàwó làwọn nà wà láyé. Tí wọ́n bá ti lọ́mọ. Àyàn kánà làwọn nà wà láyé tí wọ́n wá ní ọmọ. Fàlà fún mò ń rògbò ìlú náà dárọ̀. Ọlọ́ni wá ní ọba fóònù nígbà mìíràn. من بعد وصية يوصين بها أو دين. lẹ́yìn àsọ̀ọ́lẹ̀ tí àwọn ìyàwó yìí bá sọ lẹ́yìn ìgbésẹ̀ ètò ni o. ولهن الربع مما تركتم. àwọn ìyàwó náà àwọn náà máa gba one over four nínú lẹ́yìn ọkùnrin bá fi ilẹ̀. إِلَّمْ يَكُنْ لَكُمْ وَلَدٌ. lẹ́yìn ọkùnrin ọba ti lọ́mọ tuntun ọgbà nìyẹn. فَإِنْ كَانَ لَكُمْ وَلَدٌ tẹ bá jẹ́ pé ẹ wá ní ọmọ. padà mú nà súnmọ́nù mi máa dàrọ. one over eight òun náà ni wọ́n gbà nù kẹfẹ́ bá fi lè. ń bá àjẹwọ́ sí àti tùsùn nàbí ha àwùjá yìí. lẹ́yìn àsọ́ọ́lẹ̀ tẹ ti sọ àbílẹ́yìn ìpèsè òyìnbó tó ṣe pé lẹ́yìn. wà á ń kẹ́ nàró jùlọ ìwúrọ́ tó kàlà látọ̀. bàbá bàbá abẹ́jọ́gún ọkùnrin kan tó jẹ́ ilé kò sí àárín ọmọ ọmọ kò sí bàbá àwọn abẹ́jọ fún ẹ̀ àwọn ọlọ́wọ́ abẹ́jọ fún ẹ̀ ọ̀nà àtẹ̀jọ́ kó bẹ́ẹ̀ pín fún ayé òun ni àwọn ẹgbẹ́ ìyá nìkan ló jọ pa àwọn àtìkéwò òpùpọ̀ náà. àwọn ìmọ̀ràn àtún wà láwùjọ tó bá ti ní ọmọ ìyá bébé ákù yẹ bẹ́ẹ̀ ni pé nìkú mi ìyá fẹ́ náà lọ́jọ́ àwọn pọ̀ náà. àwọn ọ̀sán balẹ̀ kó lè wá ìdí nínú wọn sọ̀rọ̀. ọba rẹ̀ jẹ́ pé obìnrin lọ́jẹ́ ẹnu wọn tó bá jẹ́ ẹnu wọn ẹ̀fún ní one all over six. Fàyínkanu akitaro mi ń dalí. Ìjọba ti wá pọ̀ jọ ẹyọ kan lọ. Àwọn ṣòro ká òbí fúru. Wọ́n ní wá tí ìwọ́n jọ máa fi láàrin ara wọn, orí òjò orí wọ́n jọ kù. Nígbà ìwọ̀sí àti ìwòsàn ìhà àwùjọ yìí. Lẹ́yìn àsọ̀ọ́lẹ̀ tí wọ́n ti sọ́ọ́lẹ̀ rẹ̀ àbí gbèsè, ó lọ́ba fi fi tiẹ̀ lẹ́lẹ̀ wá. Wọ́n yí rọ̀ mọ́ bọ́ọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí àsọ́lẹ̀ yẹn ọ̀gbọ́dọ̀ ẹgbẹ́ ni mo sọ lẹ́ẹ̀mẹ́ bá bẹ́ẹ̀ kórìíra bá ogún ọ̀rẹ́ kórìíra bá àgbọ̀rọ̀ mi sẹ́ sinamu wàsíyà dámínà lọ. eléyìí orí ẹni àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ọba. wàlláhu alimun halim. ọlọ́run ọba ọmọ orí ẹ̀yàn orí sùnmọ́ ni ọ̀rọ̀ rẹ̀ sùúrù rẹ̀ ni pé àríkè á máa yọ bí àjẹ tí ọba tẹ̀ láṣẹ rẹ̀. èyí ká lójú. ọlọ́run fi yẹn ó fi ń ṣe ègún ayàtọ̀ tẹ̀lé ní fi ń ṣe ègún lórí ẹjọ́ so àyà kan parí tán yẹn wọ́n sọ. ṣàṣùdúnà kàbólè láwòyò tí kò ń fi kàlàlà. mo lọ wá fi ogún èyí tó jẹ́ pé bàbá àti ìyá jọ pa òun àtẹ̀lé àtọ̀dún púpọ̀ tábà tí wọn ní ìtura bá ti àjọ pa wọn bọ àti ìgbìlẹ pé bàbá àjọ pa wọn kò dé kó fún wọn láì kan náà lọ wà ẹ̀rọ kan lọ́wọ́ bọ́ kásàlàyé bẹ́ẹ̀ wà fi òkú lẹ́yìn olóbìnrin ní kàhálà yẹn kò sí bàbá kò sí ọmọ náà. ẹni rò ó nà hálàkà láìsà làhù wàlà. lẹ́nu ká bá kú tí ò sọ ọmọ tí ò sí bàbá. wàlà ó ọ̀tún wàlà ọ̀tún. tó bá gbé bàbá kan náà ìyá kan náà àbí bàbá lásán tó jẹ́ kútùkù tó jẹ́ obìnrin. wàlà á ní sùn wá tààrọ. one over two yoga wàhú àyàrísù ha ìlàm yàhú làhà wàlà. ọbẹ̀ bí ọkùnrin tiẹ̀ ni òun ó jẹ gbogbo ogún ẹ̀fẹ̀ wọn lẹ́nu tí ọba ti bí fàyínká nàta sinata yéèni. tọ́ba ẹgbẹ́ obìnrin bá jẹ́ méjì. falahu masulu sani mi máa tààrọ̀. tú ọlọ́ba tírì òní wọ́n jẹ nínú ogún yẹn. wàyínká nu ìhùwàdà rìjálà wàlísà. ẹ máa wá jẹ́ ọkùnrin àti obìnrin. فللذكر مثل حظ الأنثيين يبين الله لكم أن تضلوا ọlọ́run wá ń ṣàlàyé fún yín eléyìíkẹ́ ẹ má bàa lọ ṣàṣìṣe ní o ẹ má bàa sọnù lọ́wọ́ bá fi ṣàlàyé fún yín. wàlọ́hù ìbú lè ṣayé ní àyè. sọ ọlọ́run bá ló ń kó kan ọ̀hún. lọ́kàwá bẹ́ẹ̀ lọ́wọ́ wá pé fún àná àyà ògbóró òun náà mo ti sàlàyé fún wa tó àsìkò mi ó ti tó tọ́ọ̀rọ̀ ní ọkùn mi náà fẹ̀yìn tó ìsìnkú ẹ̀dùn bẹ́ẹ̀ lọ. wọ́n ní ìsìnkú náà mo lùkọ́ káwọn elétò ìlú orin alẹ́ lórí ẹ̀ ọlọ́mẹṣẹ́ ìwà ṣọ́gbọ̀n kọ́ ló fún alágbọ̀yé ju ìsìnkú yìí lọ. ṣùgbọ́n nípa ọ̀rọ̀ rẹ̀ hàn bí. náà wọ́n náà fún mi ìṣẹ́jú bẹ́ẹ̀ lókun sí. ọlọ́run bá aṣẹ́yẹ̀ sanwó. tọ́lá òun náà ní pé Quran òun ni ó pín ogún fún wa yìí àwa náà ti rí i ẹ̀ka àná ọ̀ma tí tó kù Islam pé Islam ó ṣàlàyé gbogbo nǹkan pátáyẹ́yẹ́ orí Islam ṣàlàyé ẹ̀ wá rí i pẹ̀lú táàmì tí wọ́n fún mi ilé tó ti ṣàlàyé abala nǹkan kan náà ní wípé ló ṣe pàtàkì ẹ má gbàgbé wọ́n sì béèrè béèrè o àbí bọ́lá ti fẹ́ ṣe ẹ rí nínú Ìsìláàmù èèyàn wá lè lẹ́tọ̀ọ́ sí ogún tí ò sì ní lè rògùn jẹ àwọn tí wọn kà lẹ́lẹ́ ẹran ni o kí ni máa fà á yàrá máa ń pè ní mà wá ní òye irisi èèyàn ti lẹ́tọ̀ọ́ sí pé kó jogún nítòótọ́ ṣùgbọ́n kọ̀ wá ní jẹ́ ẹni tí wọ́n fún ní ogún sókè ní ọ̀fà nǹkan mẹ́ta òní máa fà á. alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó jẹ́ pé ọ máa ń fà òun náà ní kọ́ jẹ́ wípé ẹni tó bẹ́ẹ̀ jogún ẹnìkan òun ló wá lọ gba ìní ẹni yẹn ó wò pé ah, ẹni yìí ti pẹ́ jù nípa ibi ìdàrẹ ogun ló sì kún lẹ́rẹ́ yìí sọ sí wọn fẹ́ káà náà jayé ni tí àwọn fẹ́ jayé wa wáyé ni lọ́wọ́ lọ pa ara àbóríkẹ́ ẹ̀gbọ́n òun ni òun ti bímọ sọ owó nínú ogún ẹ̀ lọ́wọ́ lọ pa sọ ẹ bá ti pa àyàn irú ẹni bẹ́ẹ̀ kò lè jẹ nínú ogún ẹni tó pa. pípa ẹ̀wá ní lọ́dọ̀ àwọn àfáà ọ̀nà mẹ́fà ní bíbá yẹn mẹ́ta òun ni èèyàn fi jogún mẹ́ta tó kù èèyàn máa fi jẹ ogún alákọ̀ọ́kọ́ nínú bíbá yẹn wọ́n máa ń pè ní kọ́tínúlẹ̀ áńdì orí pé ọmọ mọ̀ báyìí fún ẹ má pé eléyìí má mọ̀ wá pa ẹ̀yìn ẹ̀ má pè ní kọ́tínúlẹ̀ áńdì torí pé ọmọ mọ̀ ó sì lọ pa gbìyànjú pé ọ̀gá àdìmọ̀ mọ̀ mọ̀ ìgbé àdìmọ̀ pé ọmọ mọ̀ pààyàn ẹni oníjogún o. ẹlẹ́ẹ̀kejì òun náà ni ṣíbù ilẹ̀ ọ̀pùlù ṣíbù ilẹ̀ àbùdì ó bẹ́ẹ̀ jọ nígbà tí ẹ̀ mọ̀ náà àmì ìjọ dúró sí orí ibi kànga tẹ́gbẹ́ kànga tí ẹ̀ jọ dúró sí kò ní orí àkàndé wà lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ so àwọn àrígbé òun ló ti sínú kẹ̀kẹ́ àwọn bọ́ọ̀lù ọjọ́ tó mọ̀ mọ́ torí pé bọ́ọ̀lù tó yẹ pé kẹ̀kẹ́ bí olórí àjọyọ̀ àdétí ẹ̀rọ ìwà ìyọ̀dún wa òun ló sì fọwọ́ kàn tí olófọwọ́ kàn tí òbí sùn wọlé ọjọ́ pé ọmọ ọmọ rẹ̀ wọn fi bàbá náà mọ̀ sí. ẹlẹ́ẹ̀kẹta ọ̀rá ni àlèkọ́tọ̀ kọ́tìlù ìkọ́tọ̀ ìbí stain ọ̀tọ̀lẹ́tù ó bẹ́ẹ̀ kan ìbọn mẹ́rin wà lọ sí lọ bá ọmọ ìyá rẹ̀ ó sì yẹ kó jogún ẹ̀ ó abá ní àrídé jogún o wọ́n ní kí ló dé àkókò yẹn ni ó máa sọ pé òun ṣe mistake ni ó yẹ náà sọ pé ìrẹ́lẹ́sì yẹn mistake ni mistake ni èyí náà káàdì ń kíkí ni o bàbá bẹ́ẹ̀ kọ́kọ́ lọ́wọ́ bàbá lọ́wọ́ ọlọ́wọ́ bàbá lọ́wọ́ sí kùkù. mẹ́tẹ̀ ẹ̀ka yẹn àwọn afá mi lórí ẹ láti jẹ òkú ṣùgbọ́n mẹ́ta mi wá wà tó tún kù tó jẹ́ wípé èèyàn jẹ ogún pẹ̀lú ẹ̀ so nínú ẹ̀ òun náà ni kọ́tìlú àdìfáì àdìnàfsì kọ́tìlú dìfáì àdìnàfsì yẹn pé o fẹ́ dìbẹ́ǹdì ara rẹ ẹnìkan wá gbọ́ nínú ilé olódò máàsì sojú bó o sì ń tì ó sì bẹ̀rẹ̀ kó lè rẹ ni àwọn fẹ́ ṣe kankan ẹ̀ bá jọ wọ̀ ẹ́ àjà lè ẹ bá ṣe léṣe ẹ bá pa bàtí wọ́n sì ojú ẹ̀ ló ti gbé à àṣẹ èèyàn mi náà ń yẹ kó lè jẹnu ogún èèyàn jẹnu ogún rẹ̀ tí yẹn ọdún nílò èèyàn dáàbò ogún ẹ̀mí ara èèyàn ni bẹ́ẹ̀ ni inú ìsìláàmù kọ́tìlú akisọ́s òun náà ni wípé ẹnìkan bá pààyàn wọ́n pàdé ni ẹni náà bẹ́ẹ̀ parí ẹnìkan náà ló sàpá ẹnìkan ìsìláàmù ó yẹ̀ bí kọ́ lọ pa ẹni tó pààyàn.

so àwọn ẹ̀rọ náà lẹ́kọ̀ọ́ ẹ̀rọ náà lẹ́kọ̀ọ́ gómìnà wọn àwọn náà lẹ́kọ̀ọ́ lọ́jẹ̀ ní ogún tiẹ̀ so kọ́pì mẹ́fẹ́ pàdé mẹ́ta ìdíkẹ́ ìrìn jẹ mẹ́ta àwọn ìdíkẹ́ ìrìn jẹ àwọn ìdíkẹ́ ìrìn jẹ. lẹ́yìn náà òun náà ní pé tí ẹ̀ bá lọ jẹ́ ẹrú tó kú bá lọ ṣẹlẹ̀ tí wọ́n ń kó yàn lẹ́rú ìgbọ́ta ń kó yàn lẹ́rú yẹ tí èèyàn rẹ̀ wá kú tó lẹ́tọ̀ọ́ láti jogún kò ní kó dúkìá rẹ̀ lẹ́ o kò fi dúkìá ni o. Bébí lórí náà òbí dúkìá káwọn lọ kó fún níbi tó ti ń ṣerú náà tó ti mú lẹ́rú. Àwọn tó lẹ àwọn tó lẹ́rú ni wọ́n lè kíni o. Àwọn náà lẹ́rú. Sọ ara ni wọ́n pín ní bàbá ń kó ẹrú tiẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta tó lè jù ní ìtìlá fún díì. Jẹ́sì bá ti yàtọ̀ mùsùlùmí ẹ̀ẹ́dógún ẹtí èsè mùsùlùmí ẹtí èsè mùsùlùmí náà òun náà lè gidi o ẹ̀ẹ́dógún mùsùlùmí sẹ́dẹ̀ bá lọ lé gan alábùdọ́rà bí àfúnmáde èyí náà tó lè gan àtọ́ pé ẹ̀ẹ́dẹ́gbọ̀n ní jogún sẹ́dẹ̀ àwọn ọmọ ara wa ń bí gan púpọ̀ sọ olójú gẹ́gẹ́ ọ̀sán ẹgbẹ́ ẹ̀gbá mi ọ̀rọ̀ ẹ̀rù ọ̀rọ̀ kọ̀ọ̀lẹ̀ lánàá gidi kan bàbá látara bẹ́ẹ̀ ẹ nínú ogun dání wa o a. àwọn àgbàlagbà náà lọ pé àdé ọmọ sọkù kékeré bẹ́ẹ̀ ni sọ́ọ̀hún sọ́dá ọ̀gẹ́sẹ̀ ó sì rọrùn ọgbọ́dà lè dá sí wà gbà mí a ti pín tábà pín àwọn tó wá gbà yẹn wọ́n wàá fi kálukọ́ wa fi ti wọn pé èmi náà fi díẹ̀ yìí lẹ̀ èmi náà fi díẹ̀ yìí lẹ̀ yóò jẹ́ pé ẹ̀bùn ní ẹsẹ̀ kí ni ó náà fi ṣe náà fún ọgbọ́n la ẹ bá máa lò. àgbà ẹ bí máa náà ni. tako làgbà ńkọ. tako ìdáhùn. ẹ̀rọ ìta àti mọ̀lẹ́ àwọn òrìjọ́ wọ̀ ọ́ mọ̀ báwọn. àwọn àgbàlagbà ni ó ṣe pé ìdá ṣe ti pé àrìjọ́ lè ní náà. ẹgbẹ́ ti sẹ́ tó àwọn òwe ó lè á ti bojú owó náà ṣe ká pín. àwọn àdébà ni wọ́n fún lẹ́bùn ọ̀yẹ̀kọ́ jẹ láàbí ìlú ọlọ́run láti wọ́n pé ọlọ́run ti sọ fún wa lọ́rùn. àmọ́ wọ́n gbọ́ dàbí ní ṣe kí ni o dàbí ní lùkù ẹ̀ ní. ọgbẹ́ yẹn máa ń bọ̀ láti ní lùkù ọlọ́run ó lè ká ká máa pé òkú bá ti pé àwọn gbé máa wọ́n sì fún ní nǹkan yóò dàbí a gbé so yóò tún jẹ́ kí àlámà yóò ṣe nínú o ṣùgbọ́n àmọ̀ sọ náà jáde wípé àgbọ̀dọ̀ máa mọ̀ sọ tẹ́sì wí ni ìpè tẹ́sì bá ti yàtọ̀ síra wọn tẹ́sì bá ṣe kí ni o tó bá ti yàtọ̀ síra Islam ọ̀rẹ́ bá ṣe kí ni o kó gún ọjọ́ ṣẹlẹ̀ láàrin wa ṣùgbọ́n kó sànù wa kó kọ́ wa mọ̀ ṣe tó látara bẹ́ẹ̀ ara ẹnì kọ̀ọ̀kan wa ṣẹ́rí kàdá gbọ́ lónìí ó ti dé èyí tí ọba yé wa bẹ ká máa pa àwọn àfa àwọn náà ti dípò ilé rẹ díẹ̀ kọ ní ìsìn wọn ẹni bá kọkà sí i èyí tí ọba wa yé wa òní ká máa ṣe kíni o òní ká máa fi àwọn àfa sọ̀rọ̀ ọba yóò sàmì ọ̀pọ̀ àlùfọ̀ náà lórí ọ̀rọ̀ ìgbàlè bí lè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa sí bíkejì tó yẹ wọn fi ba àsìkò lọ títí sọ̀rọ̀ ọ̀dọ̀ ayọ̀ wọn mo ti parí àyà àyà ti parí wọ́n ní ti ní ká ojú ojú lọ. wọ́n ní gbogbo dá a ẹlẹ́yìí o òun ni òfin ọlọ́run. wàá máa ń yòókè ìlà wa tọ́lọ́run ọba tó tẹ̀lé tó jíṣẹ́. Yudkhiluhu jannah. Ọlọ́run ọba ó fi kó sínú àlìjánná. Tajri min tahtiha al-anhar ń sàn lábẹ́ àlìjẹ́nà náà. Khalidina fiha. Ọ̀rọ̀ ni ènìyàn máa bẹ gbére nínú àlìjẹ́nà. Wa dhalika al-fawzul azim. Ọlọ́run ìyẹn èrè jẹ́ tó tóbi fẹ́ẹ́kẹ́ ìkọ̀kan wọn máa lé ọlọ́sẹ̀ àti ọjọ́ tẹ̀lé kọ̀kan wọn. wà á máa ń yà sílá àwárọ̀ sùúlá. ẹ ọkọ̀ jẹ́ màlọ́ máa mú. yòdè kéré hùn náà rọ. ọlọ́run wọn fi kó sínú náà khalidan fiha. Yóò máa bẹ gbére níbẹ̀. Walahu Ọlọ́run ní ó bá bùkún ọ̀rọ̀ èmi ọlọ́run ìyá tí ó máa bàbùkún kan irú náà èmi ọ̀nà jẹ. Tó bá bùkún ọ̀rọ̀ ọlọ́run sẹ́mẹ̀jà bá bùkún kan lọ náà ọlọ́run sọ bí wọn fún wa yóò jẹ́ omi jẹ́ nínú fún wa ìta bọ́rọ̀ ní sọ́lá ń bá sọ́lá ń bá ṣọ́lá ń bá ìlà ìlà án àṣẹkùn gba wà á tún lù rẹ̀. ọgbẹ́ mi jẹ́ ọ̀nà ìlú tí wọ́n mú àtàwọn àlejò wọn lọ́wọ́ bàtà tó. question tèmi ni pé ẹ dákun sáà ní gẹ́gẹ́ bí. ẹ mú náà gẹ́gẹ́ bí a ti mọ̀ ní ìsìn tó jẹ́ pé ìgbéyàwó ti kọlura wọn àwọn tí wọn ò so igi tí wọ́n fi lóyún tí wọ́n fi bí àwọn ọmọ yẹn ọyọ ọkùnrin àbóbìnrin ni ṣé tí bàbá ń bá kú àbí tí ayé bá kú sọ́lẹ̀tọ̀ láti jẹ nínú ogún bàbá yẹn. alhamdulilayi ọ̀gbìn ìsirayil wàlá ọ̀rọ̀ kúwọ̀tà ìlànà náà torí pé kò sí àsìkò ní ìdáhùn ní ráńpẹ́ ẹ̀rí so ìṣègbéyàwó. kò ṣe mi o. alábàárà. àwọn tó ń ṣe fún un. kí ló dé ṣe é pa ni. àwọn tó ń tà ní ìjà ní. so ìṣègbéyàwó ní ọ̀dọ̀ wa níbí yìí ó pín sí àwọn oríṣiríṣi ọ̀gbìn ṣùgbọ́n èyí tí ó lè mú kí èèyàn ọmọ jẹ lè jogún ara wọn tó bí ìdímúlẹ̀ tí ò ní sí wàhálà kankan bẹ́ẹ̀ òun náà ní kó jẹ́ wípé ẹ̀tọ́ fẹ́ fẹ́ ọmọ ìgbà ìyọ̀ǹda lọ́dọ̀ ẹni tí ọbẹ̀ fọmọ fún ó kàn kí obìnrin mọ́lẹ̀ tó yẹ pé ó wá fún lóyún náà ẹ̀sẹ̀ wá sọ wípé ta ló fún ọ lóyún lẹ́sẹ̀ wa ń mọ ọkọ ọmọ wọn ṣùgbọ́n àwọn kan wà lẹ́gbẹ́ àwọn aṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti accept ọkọ ọmọ wọn sínú ilé gan pé ọmọ tí lágbájá fẹ́ fẹ́ nì ṣùgbọ́n àwọn kan wò pé àwọn fẹ́ ṣe nìkan ní nígbà tí wọ́n ti accept ẹ̀ díẹ̀ sórí pé lẹ́yìn ká máa fojú fò nítorí pé lọ́dọ̀ wa ní ìgbẹ́ gbọ́dá ṣùgbọ́n báyìí kìí lóru yìí ọ̀dọ́ wa bí kíní ẹ̀sìn àwọn afáàmù ká lọ́dọ́ jẹ́ máa ó fù wọn máa kà sí nígbà lọ́pọ̀lọpọ̀ gbà so ká má bìí ẹ̀dìtà ní pé kìí ṣe ọmọ rẹ̀ sọ wọ́n jẹ́ ilé wọn ò mọ rí rárá wọ́n kàn gbóyún ta ló mọ ẹ̀sẹ̀ ń wá ẹ̀sẹ̀ ń rí ìwọ́ ó lóbi jẹ́ káwọn fi eléyìí wò lẹ́tọ̀ àti dùgbò àìsàn ọmọ àwọn àbú sọ ọ ẹ̀hán àwọn so òun náà ní wípé ìyá àtọmọ yẹn wọn lè fi fún ara wọn ṣẹpẹ ìyá ló bí bàbá tó wúwa tí ò ṣe yẹn orí ọlẹ́sẹ̀ kí ni o ọ̀lẹ́tọ̀ àti dùgbò ọmọ yẹn ó dàgbà fún àkàndínlá pé ọmọ yẹn lè bàbá ìgbé pé ọmọ ẹ̀kọ́ ọ̀sẹ̀ so ọlọ́wọ́ fún wa ní àgbẹ̀yìn wa. sáwọn àlékún ọ̀rọ̀ ń tún báyọ̀ bá rẹ̀ ẹ orí ọ̀rọ̀ ogun tuntun tí ọba ti ti pé òkú tí òkú ta òkú ọmọ méjì tó ọkùnrin dẹ̀ ní àwọn méjèèjì tó ti pé ọkọ̀ wa kú àwọn ọkùnrin ọmọbìnrin kan sílẹ̀ tó wá fẹ́ pín ogún olùsọ̀fẹ́ pín ogún yẹn ṣé ọmọkùnrin tó kú yẹn àti tó wà láti ṣe kankan náà kò fún ọ ni àbọ̀mọ rẹ̀ tó ọmọkùnrin tó kú yẹn wọ́n kò fún ọ ní ojú ẹ̀ máa pín. sọ̀rọ̀dẹ̀ wà ní asọ̀fúnwá tá a bẹ̀rẹ̀ sí pín ogún dandan ni kọjá bẹ́ẹ̀ tí ó jogún èèyàn ọ̀sẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ni tí ó fogún lẹ̀ fún kú tán ọlọ́run máa ń kára rà pé èèyàn lè bímọ tọmọ yẹn ọlọ́run sọ̀rọ̀ síwájú èèyàn ọmọ yẹn ò lẹ́tọ̀ọ́ nínú ogún yẹn. lọ́dún wa bí mọ́lẹ̀ tí ọmọ kan bá ti wà tó jẹ́ ojúlówó ọmọ ọmọ ọmọ kò ní lè jẹ ogún kankan. ẹni tó dúró ọmọ yẹn ìjọba àwùjọ lè ṣe olè fún wọn nínú ṣùgbọ́n òun tó dé lọ́dọ́jọ́ ọmọ ojúlówó yẹn òun ló lẹ́tọ̀ọ́ sí pé kí ó ti ogun ṣùgbọ́n ogun tó máa ń ka àwọn ọmọ wọn nígbà míì tó bá yẹ pé obìnrin kan péré òun ní òkú yẹn ní lójoojúlówó ọmọ tó gba ìdajì ṣòwò tó máa ń mú nǹkan díẹ̀ lọ bá àwọn ọmọ ní èdè tó àlùmọ̀sáyé ọmọ ọba náà. Sáwọn olùkọ́ àtúrà. Ìbéèrè tèmi ni pé tó bá jẹ́ kókù tó kú, ọmọ tó ti ilẹ̀ kó fún gbogbo wọn bákan náà ni pé tí ò tún wá ní fi bàbá tàbí wọn tó súnmọ́ lọ́kàn nínú àwọn kẹtìkà síwájú kó wọn sì yanjú ọ̀rọ̀ aṣọ ọkùnrin agbádá ní bàtà ní kankan fìlà látìlá fẹ́. sọlá yóò bá sẹ́yìn ní ẹ̀sán dáadáa ní ọ̀nà tá a máa ń gbà sọ̀rọ̀ ogun ààrẹ ní ká ta nǹkan wà ìgbẹ́ náà wà lè wúlò fún yàn téèyàn lẹ́kọ̀ọ́ yóò wúlò pẹ̀lú orí orí ẹ̀rẹ́ bí ń ta tábà lọ bí tíwébà ìbàtà èmi ní nǹkan kan kò wúlò fún mi gbọ́dọ̀ nídìí nǹkan kan á ṣe pàṣípààrọ̀ rẹ̀ so kò sí ara rẹ̀ náà lẹ́nu ọlọ́run bá yọ aṣọ nírọ̀rùn. Bẹ́ẹ̀ tèmi ni pé ẹni tí ó ní owó sí àwọn tó ní ọlá tó dẹ̀ ní àwọn dúkìá tó pọ̀. Sọ̀tà tó wá kú àwa pé ilé tó ní àwọn ọlá ó ti gba lóò ní báńkì kó tó kú ìròyìn tí ìyá gbẹ fún tọ̀ àdéhùn ẹ̀ eh, solution ló wà fún ọ̀gá yìí. ṣàbí bàbá mi ìbéèrè tẹ béèrè ó jẹ gbèsè nìyẹn ọ̀dọ̀ ni kò jẹ báńkì lówó bẹ́ẹ̀ òun àtọ́lọ́ nínú so báńkì yóò wá yanjú owó níbi ilé yẹn dúkìá tó bá kú ni wọ́n máa so ara gbèsè ló pé ẹ kọ́kọ́ gbèsè náà ó kẹ̀tọ́ máa pín èyí tí èmi fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣé tí wọ́n bá fún yẹn ní ogun tó lè sọ pé òun fẹ́ àwọn rẹ̀. sọ àlùjá ara mi bẹ́ẹ̀ tán béèrè ìbéèrè tó dáa ni ṣùgbọ́n Yorùbá tí wọ́n ń lò ní ọbẹ̀ ẹ̀sẹ̀ díẹ̀ nínú ogun nǹkan máa ń pè ní àtàná zulu òun máa ń pè nínú ogun ó ṣẹlẹ̀ sí kan nínú àwọn ìyàwó Usman bin Affan ẹlẹ́kẹta tí wọ́n bá fún yẹn lógún òun sọ ẹnìkan nínú àwọn tó fẹ́ jogún òyìnbó fún ọmọ àwọn ọmọ ó yẹ lọ́sọ pé gbogbo yín pátá yányán ẹ̀pin láàrin ara yín wọ́n wá sí ìpàdé pé òun sílẹ̀ wọ́n fẹ́ yọ kó bẹ́ẹ̀ wọ́n wá pín láàrin ara wọn. sọ̀rọ̀ yàrá máa sọ pé òun ò ní jogún rárá mi wọ́n jẹ ẹ̀rọ ìmọ̀sọ́ pé wọ́n nílẹ̀ padà díẹ̀ ó ní ìdìbò náà máa fún ọ ìwọ náà lọ sọ̀rọ̀ lé lórí ìdí ọlọ́run bí ilé ọlọ́wọ́ yẹn bó o ní kí mo ti bọ́ ọ ṣe ọgbọ́n sọ̀rọ̀ lé lórí. so padà sàlámù alaykum wa rahmatulahi ṣe tí ah, ọkùnrin tó wà tó lówó dáadáa ó wá fẹ́ yàwó lẹ́ta tí ìyàwó mẹ́ta tó fẹ́ aláàtò òbímọ ẹlẹ́kẹ̀kẹ̀ òbímọ ẹlẹ́kẹ̀ta tó wá bímọ tó wá tọrọ ọmọbìnrin ọlọ́kùnrin náà ọmọ náà wá bímọ. báwo la ṣe ṣe òkú yẹn ṣé ọ̀rọ̀ ọmọkùnrin náà yóò jẹ gbogbo yẹn àbí báwo la ṣe ṣe àwọn ìyàwó báwo la ṣe. so a ti sàlàyé bí a ti gbé ogún ogún ọmọ ó yàtọ̀ sógún ìyàwó ìlú ìtẹ́sọ́ ẹni sìn àwọn ìyàwó oníbàtọ́mọ́ ti wà wọ́n gba one over eight so àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìdá kan nínú ìdá mẹ́jọ òun ni wọ́n pè wọ́n fún onídàá kan wọ́n àfi sọ́nà mẹ́ta ẹnìkọ̀ọ̀kan ó mú ìdá kọ̀ọ̀kan sọ wá kú ìdá méje ìdá méje ló kù yẹn ọmọ yẹn ló ní rà bóyá kó rí ìtẹ́ lọ́wọ́ àná so ọmọkùnrin olórí sọlọ́dọ̀ abẹ bọ́lá ọba ti ṣe tó kò sọ́mọ́ tí abẹ dá sí so àwọn ìmọ̀ ọ̀rẹ́ àwọn alẹ́ òdòkó lé sọ nígbà yóò nígbà yóò bá àwọn alẹ́ òdòkó lé ọlọ́dọ̀ yóò máa nà wá lọ́wọ́ àwọn bàbá wa wọ́n bẹ́ẹ̀ lẹ̀ lẹ̀ kí wọ́n máa ṣèrànwọ́ fún wa gbogbo orí bí ọjọ́ sẹ́rí ọmọ mi ènìyàn ó dọ̀tí gbogbo ọkàn wa dọ̀tí ṣùgbọ́n wáàsí ni máa ń gbọ́ ọkàn wa gbogbo ẹni ṣe dáadáa láyé gbogbo àwọn wá ní ìsìn náà wá náwó yìí owó sọ̀rọ̀ ogun ṣùgbọ́n wáàsí kan náà gbọ́ náà fáwọn ọ̀rẹ́ sẹ́wájú ọlọ́run èèyàn ìkà kan lù ṣe fọ́mọ èèyàn lọ́jọ́ bá ti gbọ́ wáàsí lọ́wọ́ ṣe kí ni o ẹ̀mọ́ pé ẹ̀mọ́ tẹ̀lé so kí a ti máa ṣe wáàsí fáwọn èèyàn àràjọlá àwọn obìnrin ká máa ṣe wáàsí fún wọn ká máa ràn wọn lọ́wọ́ ìṣúṣú máa wọn dáadáa pọ̀ tó bá lọ́wọ́ bá wọn kó wọn. sáwọn ní fún wa ń tún lọ. ìbéèrè ìbéèrè wípé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kẹ́ẹ̀lẹ́ kan wípé ẹni tí wọ́n bá kú lẹ́rú wípé òun ti tiẹ̀ wọ́n lè bí ogun ti tiẹ̀ wọn lápèjúwe ẹ̀sùn ṣe ẹ ọlá sáà ní oṣù wọn sọ lẹ́ẹ̀kan yẹn pé òun tiẹ̀ bẹ́ẹ̀ àwọn òní fi ojú ẹ̀ lẹ̀ tó bá jẹ́ pé ẹ tí wọ́n sì mú tí wọ́n kàn tì máa dé bẹ́ẹ̀ àwọn lọ́tẹ̀ẹ̀ta tó yẹ pé bàbá sì ti kúrò ìlú ẹ̀mú òun náà gọ́ eléyìí ò sí níbẹ̀ ọ wà nínú pé ó ń punishment ní ọwọ́ ni ìdẹ́gbẹ̀rẹ̀ ń mú yàn lẹ́rú sọ ogun lèyàn bí lọ gba irú yẹn padà àfi kéèyàn sára sọ̀m kò sí ọgbọ́n yẹn fẹ́ dá sí i nínú kọ́ ọ sanwó báwọn tí owó náà fẹ́ gbà ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú kó gbúdọ̀ bá wọn ẹgbẹ́ ni ẹ padà so ọ̀sọ̀gbọ́n. àwọn ẹni mọ̀tòlá bẹ́ẹ̀ tẹ̀lé ni wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé tó bá kú kó tó kú tó ti sọ àsọtẹ́lẹ̀ lábẹ́ náà tí òkú yẹn sọ ó ta kò fi ìsìláàmù ṣé ló bá fún yẹn ṣé á sọ ọ̀pọ̀ àpọ̀nà á máa bí ẹsẹ̀ tẹ̀lẹ́sì àti bọ́ọ̀lù ọ̀pọ̀ àpọ̀nà náà ni wọ́n. sọ alábìlẹ̀ ọ̀rọ̀ mi ìbéèrè kan ẹ̀rí ìbéèrè kan àwọn abéèrè béèrè kan lọ́jọ́ mọ́ wá sí wọ́n béèrè béèrè kan tí ó ń lọ síta so àsọlẹ̀ náà ń sọ̀rọ̀ rẹ̀ gangan mo ti ṣàlàyé ẹ̀ bàtà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀ẹ́dì pé bàbá má pè pé wá mo ní owó yẹn kù ninety náírà ó tún wá lọ sàsọ́lẹ̀ sixty náírà thirty náírà lálájọ àṣegínni o láti ìjọba ẹgbẹ́ náà bá fún aláṣẹ pé ká ṣegínni o ká ṣe nìyẹn tí a bá sàsọ́lẹ̀ mí àwọn ẹ̀mí àdókù máa ń sọ wọ́n á sọ́lẹ̀ pé ọmọ eléyìí èmi mo bí dòjọ́ o ó kí jẹ́ ìwé wa ní ẹ̀kọ́ fọlọ́gún ọ̀sẹ̀ mi àràníjẹ́ lásẹ̀ rẹ̀ àràníjẹ́ lásẹ̀ rẹ̀ sọ́ni pé kí ni orí takò lọ́mọ ọba mú wa orí ti sì báyìí so bó tẹ̀ kọ́ máa bínú tó ọ̀rọ̀ ọba yóò máa parí ẹ̀ láti kìámà so <laughs> so ẹlẹ́kẹ̀jẹ̀ wa béèrè eléyìí ní kẹsẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ màdọ́ọ̀nù ẹ̀rí àdìsí wa lórí nẹ́ẹ̀fù àwọn àbá rẹ̀ pè ní lúdò ìgbé òwe tí bá ń ti ọwọ́ rẹ̀ bọ ibi lúdò dáǹsì ní gẹ́gẹ́ mi wípé nígbà tí tọwọ́ rẹ̀ bọnú ẹrẹ ẹlẹ́dẹ̀ mi ẹrẹ ẹlẹ́dẹ̀ ní nǹkan ẹ̀gbìn mi so ìyẹn ló jẹ́ pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa ṣe rí table tennis èèyàn lè gbà bọ́ọ̀lù èèyàn lè gbà ìgbẹ́ náà ìgbà tó fẹ́ gbà yẹn onígbé ọbẹ̀ fi jẹ́ kí ara rẹ̀ ó yá ara rẹ̀ ó lè ṣe kíní ṣùgbọ́n afẹ́ fowó lẹ̀ láti fi dá kọjá haramu ni ó ti bá kíní ẹ̀jẹ̀ ló jẹ́ bọ́ọ̀lù táwọn èèyàn wò lórí ayé lónìí tẹ̀tẹ̀ mi aburú tó lè wà ń bẹ̀ ti pọ̀ jù wọ́n lọ bẹ́ẹ̀ tó bá pé ìwọ́n mi fẹ́ràn ẹnìkan kó ní omi ẹnìkan ṣe ẹ̀ṣẹ̀ ẹnìkan pa rẹ̀ ẹnìkan ṣe kìíní kan. wọ́n bá wá ní ìyẹn nísìnyí àwọn ọmọ náà fún gbádùn mọ́ wípé wọ́n bá pariwo èmi ní kìíní kan èmi ní kìíní kan màá ní ìpanú mi ni màá fẹ́ ìpanú mi ni. ó dà kó tó àti bàbá rẹ̀ láti ìlú àdéhùn. àsìkò tó tún wá ń gbà ti pọ̀ jù ọ̀rẹ́ ìwà máa ń mójútó àwa lọ lé kí n kọ́ mọ kùránì àlọ́ kí n kankan mẹ́sì èyí àwọn ọmọ ní sọ̀rọ̀ ẹ̀ mo ẹ̀ mo ní má sì kíkiri kan mo ní àwẹ̀ mo ní má sì kíkiri kan ẹ̀ tẹ̀ tẹ̀ àwọn ọmọ mi yìí ẹ̀ tẹ̀ ó máa wo ẹ̀ ẹ̀ kíkiri kan ní ìgbìsí mi òun ní ìgbìsí mi òun ní ìgbìsí mi ẹ̀ lẹ́yìn náà wọ́n káre máa lásìkò dára yìí sí wọ́n ò lọ àti orí táyé gan lóhùn rẹ̀ ní káwá bá sí orí ìtọ́jú ọlọ́run wájú rẹ̀ lọ́wọ́ ìfọ̀gbà ló ṣòro ní ẹjẹ́ àmọ́ tá à ń ṣe kí ni ìtànjẹ lásán ni ẹ̀rọ wàlúwọ́gbò ọ̀sẹ̀ kíkà ìtànjẹ lásán ni ṣùgbọ́n èṣù ló ṣe lọ́sọ̀ọ́ wọ́n dé kó dàbí ìgbà pẹ́pẹ́ kí ni yẹn tó bí o tó ní gẹ́gẹ́ kí ni ọmọ ti àṣọ ẹ̀kọ́ máa fi lọ́lé kí ẹ̀wù kẹjọ́ mọ̀ ó mọ̀ fi ka kùránì ẹ̀wù kẹjọ́ bẹ̀ àwọn àìmọ́ ka kùránì látàárọ̀ ni tọ́wọ́ ń lé lé wọ́n tún mọ̀ ká ní ẹ̀wù ẹ̀sẹ̀ tí wọ́n rí ládàkọ̀ ọ̀kẹ́ náà àkọ́ àyíká ah, ló ṣeré o lè gbá bọ́ọ̀lù o lè gbá tẹ́lẹ̀ tẹ́nísì ṣùgbọ́n lúdò wọn kà á wọn ṣe ẹ̀rú àwọn ọlọ́dún tó ẹja gbìyànjú àwọn ìdèkí àwọn ọ̀dọ́ wà láyé ìwọ̀n náà wà jẹ́ àwọn òyìnbó wọ́n fèsì àwọn ọ̀dọ́ fún wa àwọn èdè máa ní nìkan tó dáa èyí ẹ̀sìn kan tó dáa bẹ́ẹ̀ bá ti múra ńgbà bíi ìrún ní láti ṣe sórí aṣọ bíi ìdẹ́rù ń wọ̀ èyí bó la kọ́ bí gbogbo kí ni ẹ̀ kò lè dá tó kọ́ ló kó sàánú àkókò alágbọ̀ọ́yọ̀ rẹ̀. àwọn àlejò àti àwọn àti ìbéèrè mi ni pé tí ẹnìkan bá wà tó jẹ́ mùsùlùmí tó wá di pé àsìkò rẹ̀ parí lọ bóyá ara rẹ̀ ìyá kan wá gbé lọ sí ilé ìwòsàn kan wá darí rẹ̀ láti bẹ̀rẹ̀ lọ sí church àbí babaláwo tó bá padà sáré ìgbésí ayẹ̀ síbẹ̀ sáwọn eh, ìyàwó àtọmọ ẹ̀ sálẹ̀ lọ sí ogun rẹ̀ ìbéèrè mi nìyẹn. ṣèbéèrè yín ibi tí ẹ ti gbé wá òun náà pé ẹ tí wọ́n gbé lọ sí church ìgbàdá béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n gbé lọ kọ́lá fẹ́ wò ẹni wà lè fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé ẹni yìí ó ti ga kó sọ pé òun ṣe Islam mọ́ òun la wò pé wọ́n gbé lọ ẹ̀yẹ́ ń sẹ́yìn kọ́ kọ́lá wò so sórí lọ́dọ̀ àmì tá a rí ni wípé wọ́n gbé lọ ó lè ara ẹ̀ yá ó lè má mọ̀ nǹkan kan ní ìṣẹ̀ tó fi gbé débẹ̀ so kò sí ìgbẹ́jọ́ ò lè ṣẹlẹ̀ ṣùgbọ́n lẹ́gbẹ́ nǹkan tó ní ìṣe ìsìláàmù mọ́ àkọ́kọ́ mùsùlùmí. tó kílẹ̀ ní sinmi ẹ̀ tó àwọn ọmọ rẹ̀ tábà jẹ́ mùsùlùmí lórí pé ọ̀lẹ́tọ̀ sí. tẹ́tẹ́ wàá lọ́wọ́ sí ìsìláàmù mọ́ ogun rẹ̀ inú bẹ́tùlì gbọ́dì náà máa kó lọ inú bẹ́tùlì gbọ́dì kò sí ní. torí pé òun ní náà sí ìsìláàmù ó kọ̀rọ̀ sínú bẹ́tùlì gbọ́dì sí torí ọ̀tọ̀ ìdájọ́ ti ẹ̀ ọ̀tọ̀ so àwọn ọmọ ẹ̀rẹ́ rẹ̀ lẹ́tọ̀ọ́ nínú bẹ́ẹ̀tù ni máa ń kí o so yàtọ̀ wà láàrin àwọn fún àwọn ọmọ ní àgbọ̀dá rẹ̀. sáwọn ọmọ ẹni wọn ọmọ ẹni àgbàdo ìbéèrè tí mo fẹ́ tó ní pé nílẹ̀ Yorùbá àwọn akọ̀tàn fẹ́ẹ́ bóyá torí ìfẹ́ ti bẹ láàrin ọmọ tí òkú fi lẹ̀ wọn ò fi okú sí bàbá wọn ti lẹ̀ wọ́n wá ní lábùdúwe àwọn ọmọ tí òkú fi lẹ̀ wọ́n tóbi mẹ́fà àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí wọ́n ti wá kú pẹ́yọ kan ogun wọn sì ń bẹ lórí ti wọn ò àwọn mẹ́fẹ̀ẹ́ àwọn márùn-ún tó ti kú síwájú wọn lọ́mọ ó wá pẹ́ nìkan nínú wọn tó bá fẹ́ ṣètò ogun yìí táwọn ọmọ àwọn òkú tó ti kú náà àwọn márààrún wọ́n lè jẹ nínú ogún ọ̀rọ̀ àbí ẹnìkan tó ṣẹ́kù yóò dúkùn lórí ogún ọ̀rọ̀. sọ̀rọ̀ lábẹ́ wọn ni ọlọ́run ẹ̀rọ bá ṣe é san púpọ̀ ogún tó bá ti ní báyẹn kò náà pè ní àlùmọ́nà sáhọ̀ nínú ogún òun náà ni pé àwọn tẹ́ ẹ sọ yẹn lópin ìgbà tí wọ́n sẹ̀mí lẹ́yìn ìgbà tí bàbá wọn kú àwọn mẹ́fẹ́ fà ni àwọn márùn tí ìgbà náà ogún yẹn náà ọ̀nà mẹ́fà láàpè sí ẹdọkùn tiẹ ẹyọkọlùwọ ẹyọkọọkan alọkọkù fámìlì ni àwọn kò wọn kú so sọ wípé bàbá fún ọmọ bóyá ilẹ̀ bàbá yẹn wá padà kú ọmọ yẹn sì ti gbé ní ẹ̀rọ ṣé tó yí bàbá yẹn bá kú tán sọmọ yẹn tún lẹ́tọ̀ọ́ láti ti jẹ ogún mi lára ogún rẹ̀. nígbà tí yẹn bá wà láyé o lè fún ẹbí rẹ o lè fún lẹ́bùn o lè fún ọmọ lẹ́bùn kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n májẹ̀mú tí yẹn bá fẹ́ fún ọmọ kan lẹ́bùn àbúyàwó kan lẹ́bùn tẹ́sí máa ń sọ yìí pé kéèyàn ò jẹ́ kí gbogbo àwọn tó lẹ́tọ̀ọ́ sẹ́kùn yẹn náà mọ̀ sí i mo fọ́mọ yìí ní nǹkan láàyò bẹ́ẹ̀ àwọn oníkan náà bẹ́ẹ̀ onígbò ọ̀yẹ́ kò ti dàgbàlagbà bẹ́ẹ̀ pé yẹn fẹ́ ya sẹ́kù ẹ̀rọ àyẹ̀wò rẹ̀ ti dàgbàlagbà ṣèyàn bọ́dọ̀ tí wọ́n gbà pé èmi mo fún ọ ẹni yìí ní èmi yìí o èyí tó pé dọ́là mi mo lè ṣe mara ọmọ rẹ àwọn ẹni náà ti lẹ́tọ̀ọ́ àwọn ìyàwó tó kù náà lẹ́tọ̀ọ́ ìjẹ́ kí n fún eléyìí àwọn ìyàwó mi lè rí lọ́wọ́lọ́wọ́ nínú àwọn ìyàwó rẹ ìkọ́ rẹ lọ́wọ́lọ́wọ́ bọ̀ wá pé mo bẹ́ẹ̀ rẹ̀ lọ́wọ́ mo ní láti sọ fún yín tó tó máa ti yọnu sí ìṣòro ara kankan rẹ̀ so látara bẹ́ẹ̀ ìyẹn ni wọ́n fẹ́ ká sọ dáadáa pẹ̀lú àjẹjọ ẹlẹ́nu wájú àlèkè àmọ́ tàbá fún ẹnìkan ní nǹkan dáadáa wọn tó ń dẹ́tọ̀ ìkú bí ọmọ àbíyàwó ìkú wọn àìjọ ẹ̀ ṣùgbọ́n mẹ́ta fún èèyàn kò sì di tiẹ̀ àìgbà lọ́wọ́ ẹ̀ ọ̀tọ̀ ní kó fẹ́ jogún ní táàbù sọ̀rọ̀ ní bàtà àlàyé. wọ́n ní kí ni ìwọ obìnrin nínú Islam nípa ìrun kíkí obìnrin ó ní láti kírun nínú Islam ẹ̀yin obìnrin ọlọ́ba yóò bá ràn yín lọ́wọ́ irun kíkí ẹ gbọ́dọ̀ kí o ètò ìkọ́kọ́ yín ni ó gbé irun tó bá jọ́ bí sàrìkì àmọ́ ìgbà tó ń sìn kẹ́ ẹ má kírun òun ìgbà tí nǹkan tí yẹn máa ṣe lóṣooṣù bá wáyé tó bá dẹ̀ ti lọ èèyàn padà máa kí ni ààwẹ̀ ń tiẹ̀ tó bá wáyé èèyàn fi ilẹ̀ yóò sì gbà padà tó ìrun kíkí ẹ̀jẹ̀ ká kà sí lára àwọn adájẹ́ obìnrin ọlọ́run ti fọ́lẹ́ sí wọn. sọ pé obìnrin ká ọkọ rẹ̀ kú ó wá fẹ́ ọkọ mi ṣé ọkọ mi tó fẹ́ yẹn ṣó lẹ́tọ̀ọ́ nínú ogún tí ọkọ rẹ̀ tó kú yẹn fún. kò ṣeé ṣe èèyàn wá lawọ́ wá bukalẹ̀ ibi tó jìnnà ilé kẹfà mi sọ mo jẹ ìyá ni. so obìnrin yẹn obìnrin ló lẹ́tọ̀ọ́ tiẹ̀ yóò jogún ọkọ ọ̀rẹ́dọ́gbù yẹn ọmọ ẹ èló ti kú èló ti ọmọ ẹ èló lọ fẹ́ náà lọ́nà bá tún kú lọ́nà kú yóò jẹ ìbọn lọ fẹ́ lò ní ìdí náà yóò tún jẹ ọ ọlọ́run yóò máa dá ìbò wa yóò ti yóò ti fi àmì sí àná pé olórí ìyàwó àgbọ̀jẹ sọ́nà ọ̀ṣùgbọ́n ètò ọlọ́run ìgbésẹ̀ ọlọ́run ò ní ṣe ká máa ṣàbítì ìgbésẹ̀ ọlọ́run ìgbésẹ̀ ọlọ́run ò ní ṣe àwọn akẹ́kọ̀ọ́ wò bẹ́ẹ̀ ẹni ó nìkan ló fẹ́ yọ lò bẹ́ẹ̀ oníṣe ìṣúná àwọn máa sọ fọlọ́run pé ìta afẹ́ ni tó ká máa sọ bẹ́ẹ̀ fọlọ́run ọlọ́run sẹ́ sàn án ọ̀rọ̀ sọ́wọ́n náà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ṣẹ́ṣẹ́ wọ́n láyé láyé láyé àṣẹ ìfọ̀nká wọ́n àti ìwé ilẹ̀.